إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبلكم الله الله سبحانه وتعالى ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ a jẹ́rìí pé kò sí ẹni tó tọ́ láti máa fún ní ìjọsìn àyàfi ọlọ́run Allah subhanahu wa ta'ala nìkan a sì jẹ́rìí pé anábi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú ọlọ́run bá ní ìsẹ́ ọlọ́run bá ní àtọrọ ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá kọmọ bá nábi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà àti gbogbo ẹ̀kọ̀kọ́wà náà tí a tẹ̀lé lánàá lẹ́wì sallallahu alaihi wa alihi wa títí di ọjọ́ gbíndà kìyàmà eléyìí tí àgbéyẹ̀wò tí a lè ń sàlàyé ní ayé yìí ní àsìkò yìí àti ní ọjọ́ òní أولاني ترى موسوعة الفرق المنتسبة للإسلام ترى تقنكك وقلق إما نقى الفرق المنتسبة للإسلام àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe àfitì ara wọn sínú Islam. Islam a ní láti nímọ̀ tí ó kún kẹ́kẹ́ nípa àwọn ẹgbẹ́ yìí kí a ma orí ìlànà wo ni àwọn ẹgbẹ́ yìí dúó lé lórí kí láwọn òròrí tí ẹgbẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń pètò sí kí láwọn iṣẹ́ táàfi máa dá ẹgbẹ́ kọ̀ọ̀kan mà kádẹ̀ gbọ́ àgbóyìn nǹkan yìí ní ìbámu sí ìlànà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim àti ìlànà Nabi sallallahu alaihi wa sallam nínú súnà Nabi sallallahu alaihi wa sallam tàbá gbàgbọ́ ikú àwọn ẹgbẹ́ ilẹ̀ ọ̀kan àwọn orí wọn àwọn àdìsọ́kà wọn àwọn ìlànà wọn a ma wá gbé yẹ̀wò sí nǹkan tí al pẹ̀pẹ̀ sí gbogbo ilé tó bá ti ṣe dédé al nínú ẹ̀ àgbàwọlé eléyìí tó bá takọ alkùránù karim nínú ẹ̀ àtakò eléyìí ló jẹ́ ká mọ̀ ibo ni ẹnìkọ̀ọ̀kan wá fẹ́ gbé àlámọ̀rí ara rẹ̀ ká ẹgbẹ́ wo ni ẹnìkọ̀ọ̀kan wá òun ló yẹ kí ó darapọ̀ mọ́ ìlànà wo nínú àwọn ìlànà tí wọ́n ń ṣe àbíkí rẹ̀ sí ní ìsìlámù èwo ló correct èwo ni ogun rege nínú àwọn ìlànà yìí tó yẹ ká darapọ̀ mọ́ nítorí pé gbogbo àwọn tí wọ́n ní àwọn ìlànà yìí gbogbo wọn pátá ni wọ́n ń pèpè lọ sọ́dọ̀ ara wọn pé ìlànà tàwọn ló dáa jù tí ẹlẹ́bì gbogbo àwọn ẹgbẹ́ yìí ló ń dunú ló ń yọ̀ ni wọ́n ń pèpè lọ sí wípé àwọn làwọn wà lórí rídò àwọn ní ìjọ tí ó yẹ kí àwọn mùsùlùmí darapọ̀ mọ́ tó bá fẹ́ sí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àwọn sì ní ìjọ tí yóò so àwọn èèyàn papọ̀ mọ́ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ti àmẹ́bí àti ẹ̀sìn Islam ìjẹ́ bí wọ́n ṣe ń wí ìjẹ́ bẹ́ẹ̀ lórí àwa náà gbọ́dọ̀ gbé yẹ̀wò torí pé gbogbo ọjà tí èyí ó bá rà èyàn máa ń yọ owó ẹ̀ gbogbo ọjà tí lórí ìsànfà ní nǹkan síwájú kí ẹ̀mí sábàbọ̀ Naam ṣàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ àwọn ọ̀rọ̀ ìtìsíwájú nínú tírà yìí so bí tí a bá ọ̀rọ̀ yìí dé ibi tí a bá láyé dé ní ìjẹjọ òun náà ni ọ̀rọ̀ ìbátapọ̀ àti ìbáṣepọ̀ tí ń bẹ láàrin albid'atu والفرقة بكنا أتي السنة والجماعة السنة والجماعة أجوسي قوتين بلاري مجيجي البدعة والفرقة أجوسي قوتين بلاري مجيجي قولكتي أصلاي نيوسة الله أقاري أرى يقبل أرى الإمام ابن تيمية رحمه الله تعالى ẹgbẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀rìkìmùkù asákíyèsí kan mo ní kò sí kí jẹ́ Ibn Taymiyyah Ibn Taymiyyah Ibn Taymiyyah Ibn Taymiyyah bí tashdid yá agbọ́dọ̀ fún yáwù yẹn ní ṣẹ́dá Ibn Taymiyyah olùmọ̀gbánni rahimahullahu ta'ala kọlọ̀bà ni a fi níbi tí ajúrú sí ní jẹjọ onáà ni ọ̀rọ̀ wọn tó sọ pé wa in kana killahuma fihi bid'atun wa firqatun bí ti ajúrú sí ní yẹn lábẹ́ ọ̀rọ̀ yẹn tí bá ń tábà àtíra yìí tó bá ń tẹ̀lé tíra yìí lọ àrí pé wọn kó tọ̀rọ̀ kan wọ́n ní tanaqudu ahli al-ahwa'i wal bid'i fil aqidati li'affaf bintu hassan bon muhammad mukhtar lẹ́yìn rẹ̀ láwárí ọ̀rọ̀ tí mo fẹ́ kàyìí so kódà wọn kó ti nọ́mbà ibi tọ́rọ yẹn wà nínú tíra yẹn pé mujallada alákọ̀ọ́kọ́ page 39 so ní tíra tí wọ́n kó ti lábẹ́ ní bíbá ìyàtọ̀ fún tíra Ibn Taymiyyah ti àkàlẹ̀ kan tíra Ibn Taymiyyah ta àkàlẹ̀ kan yàtọ̀ fún tíra ti mú mẹ́nu báyìí fil iftiraq الضابط في الافتراق májẹ̀mú tó wà níbi al-iftiraq òun náà ni pípín yẹlẹyẹlẹ ìmọ́sí ọ̀kan ìmọ́sí lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú lànà kan pẹ̀lú rúrí kan kí ni lọ́bìtì tó wà fún kí láàfí máa mọ̀ pé èyàn ti ní iftiraq èyàn ti já kúrò lára al-jama'a báwo láṣe mọ̀ wípé èèyàn ti já kúrò lára àwọn ìjọ tí ó yẹ kí mùsùlùmí so papọ̀ pẹ̀lú wọ́n ni yuhkamu bil mufaraqati ala kulli man kharaja an sabili ahli sunnati wal jama'a yuhkamu bil mufaraqati على كل من خرج عن سبيل أهل السنة والجماعة في أصل مما عداه من أصول الدين أو قاعدة من قواعده أو خالف في فروع كثيرة وجزئيات متعددة مخرجة عن سمة أهل السنة وهديهم كبدع الشعائر والعبادات إذا كثرت وهذا ما وضحه شيخ الإسلام وهذا ما وضحه شيخ الإسلام رحمه الله من جعل العادة التي يتقرب بها إلى الله بدعة فاتخاذ لبس الصوف عبادة وطريقا إلى الله wani a ma ṣe ìdájọ́ lórí àwọn èèyàn a ma ṣe ìdájọ́ lórí èèyàn wípé irú ẹni báyìí ti jáde kúrò nínú aljama'a yuhkamu bil mufaraqati a lè ṣe ìdájọ́ lórí àwọn èèyàn ó tọ́ka sí ìdájọ́ lórí àwọn èèyàn in ta fi wá máa sí ìdájọ́ lórí àwọn èèyàn pé ni yí ti jáde kúrò nínú àádì súnnà ẹni ti jáde kúrò nínú jama'a ta sọ pé ẹni ti ní mufaraqah ẹni tí ó ti ya kúrò ní ara ìpínlẹ̀ in ti gbogbo wa kí a so papọ̀ mọ́ a máa dájọ́ yẹn ala kulli man a máa dájọ́ yẹn lórí gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jáde an sabili ahli sunnati wal jama'a gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jáde kúrò lójú ọ̀nà ahli sunnati wal jama'a ó tọ́ka sọ pé ẹniyẹ ti ní mufarọ́kọ̀ ẹniyẹ ti jáde kúrò lára ahli sunna niyẹ fi asli fi asli tẹ́yìn bá fi lè jáde níbi kúrò níbi ìpìnlẹ̀ ẹyọkan tẹ́yẹ̀ bá fi lè jáde kúrò mẹ́ irú ẹni báyìí a kà wípé ó ti jáde kúrò ní alìsúnà fil jama'a yuhkamu alayhi bil mufaraqa a dájọ́ lérú ẹni bẹ́ẹ̀ lórí pé ẹni yóò sí lára alìsúnà ma tó bá jáde lójú ọ̀nà alìsúnà fil jama'a fi kò bá jẹ́ kí gbogbo ìpìlẹ̀ tó kù yányán lẹ́ni yìí ó ṣe déédé mẹ́ ẹni yìí dúó bó ṣe yẹ kó dúó lórí àwọn ìpìnlẹ̀ tó kù ẹnu ìpìnlẹ̀ ẹyọ kan ṣoṣo òun náà láti rí tẹ́lì yìí ní problem ìdájọ́ wa lórí ẹ̀ ni pé ẹni yìí ti jáde kó nù alùsùnnah wal jamaa irú ẹni bẹ́ẹ̀ ti do ní bídá àníyàn tó bá yẹ pé ìpìnlẹ̀ kan nínú àwọn usulu di ó al-imanu billah al'imanu billahi subhanahu wa ta'ala nínú àwọn ìpínlẹ̀ ẹ̀sìn tó jẹ́ àwọn ọ̀rọ̀ ìpínlẹ̀ nínú ẹ̀sìn wa tó yanjú tí ò dájúrú tẹ́yìn ò sì gbọ́dọ̀ ní ìṣòro nínú ẹ̀ oníká nígbàgbọ́ sí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìnígbàgbọ́ sí Ọlọ́run bá bi wujudillahi subhanahu wa ta'ala ká nígbàgbọ́ sí bíbẹ ọlọ́run ba ká pé ọlọ́run ba Allah ọba tí ń bẹ ni eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa mùsùlùmí làkó ẹsẹ̀ járí bí nítorí ẹlẹ́lùmí ẹnu nǹkan tẹ́lùmí gbọ́yé nípa ìmánu abala kan nínú gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sọ́lọ́wọ́n bá ègígé kan bẹ̀ ló ní ìyẹn lẹ́lùmí wà wó pé a lẹ́yìn eléyìn gbogbo tí ń jẹ́ gbàgbọ́ sọ́lọ́wọ́n bá ti parí nìyẹn tí bá ti gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ òsìgbàgbọ́ kan lóṣó ní kò bí máa ẹnìkan ó Allah tó bá wí àwọn gbóló yìí ó ti jáde kúrò nínú àwọn òrí kan tó lè gbé jáde kúrò láàrín sọ́lá tọ́rọ àwọn kan bẹ irú àwọn yẹn rí sí wọ́n lè jẹ́ alùsọ́nà wọn lè jẹ́ bẹ́ẹ̀ kódà wọn lè jẹ́ mùsùlùmí pẹ̀lú rúrù rí àwọn kan sì ń bà pé ọlọ́run bá ń bẹ tó tọ́ ṣùgbọ́n mẹ́ta ni kì ń sọ lọ́wọ́ ẹyọ kan ṣoṣo mẹ́ta ni irú àwọn èyí sí wọ́n lè jẹ́ alùsọ́nà fẹ̀ jama pẹ̀lú rúrù yẹn wọn lè jẹ́ alùsọ́nà fẹ̀ jama kódà ṣùgbọ́n ó ó bímọ wọ́n sì bí kò yẹ báyìí sí gbogbo àwọn ìgbàgbọ́ tí mo sọ yìí ẹ̀rí àwọn nusus àwọn ẹ̀rí nínú alkùránì alkarim àti nínú súnnà tó takò tó takò àwọn nǹkan yìí tàbá gbé àwọn òrùrí yìí tàbá gbé sínú alkùránì ẹ̀rí pé ó الإيمان بربوبية الله سبحانه وتعالى nínígbàgbọ́ sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní abala iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe ká nígbàgbọ́ sí àwọn iṣẹ́ ìpọ́lọ́run nìkan ká nígbàgbọ́ sí ìjọkan sọ́lọ́run bá níbi àwọn sẹ́yìn tẹ bá gbé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sí agbárin yìí ẹni tó bá láàmì alákọ̀ọ́kọ́ lè mẹ́là níbi eléyìí ó lè jẹ́ pé àwọn sẹ́kàn ń bẹ tọ́nà ọba Allah subhanahu wa ta'ala fi ọ̀nà ilẹ̀ ọ̀nà Qur'an fún olùhún ṣe táàtì torí náà mùsùlùmí tán gbà pé àwọn ẹ̀dá mi náà tó ní kàpá láti sàwọn kan sọ́ṣùwàlálà irú ẹni tá a bá fi lè rí wípé ìtẹ́fì ma owó ọlọ́run bá ní pé òun lòun dá sánmà òun lòun dálẹ̀ òun lòun rọ òjò láti sánmà òun lòun múrùgbìn jáde láti nulẹ̀ òun lòun máa ń yí ẹ̀dá òun lòun máa ń pààyẹ̀ gbogbo àwọn iṣẹ́ ìpátá àwọn iṣẹ́ tọ́nà ọba nìkẹ́lá fi ń ju rẹ̀ ni táàfi mọ́ ọlọ́run lọ́lọ́run tó jẹ́ pé lẹ́yìn ọlọ́run kò sẹ́lò míì tó lè ṣe máa ní tọ́lọ́run fi yàtọ̀ sẹ́dá nìyẹn táàsì máa fi ròyìn ọlọ́run nìyẹn táàsì fi mọ́ ọlọ́run bá lọ́sùn fánà ọ̀tà aláyàtọ̀ sáwọn ìdá nìyẹn tàbá fi lè rí inú àwọn iṣẹ́ ìwà pọ̀ yẹ ọ̀pọ̀ gidi gan kódà tó fi máa ríziki wa olùmọ́ yẹ rìzúkùkù mi na sàmà tàbí ẹni tó máa ń sọ ríziki kalẹ̀ fún yí láti sàmà ọ̀rọ̀ lórí tẹ̀díl kájàrí ìsẹ̀mí ayé ọmọ ẹ̀dá ọlọ́ọ̀bà Allah subhanahu lónìí gbogbo àwọn ilé yìí rẹ̀ lára àgbàbátà gbọ́rọ̀ ló sọ́lọ́ ọba ni tàbá bẹ̀rẹ̀ sí máa gbé yẹ̀wò ẹ̀ẹ́rí àwọn mùsùlùmí rìn tó yẹ pé níbi ìpìnlẹ̀ yìí wọ́n ní problem kódà bọ̀n bá tiẹ̀ nípìnlẹ̀ wọn bá ní problem ìpìnlẹ̀ ká nígbàgbọ́ wípé ọlọ́run ọba nìkan lọba téèyàn máa ń jọ́sìn fún ìtọ́pẹ̀ ní olùhíyà òun náà ni ọ̀rọ̀ ẹ̀bùdíyà ìjọsìn a gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala huwal òun nìkan lọba tó tọ́ láti máa gbéjọsìn fún láì ìdákàgbà pẹ̀lú ẹ̀ tàbá tó sọ̀bjẹ́tì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sírú eléyìí náà rí ẹ̀ẹ́tòrí kan rí mùsùlùmí àwọn náà tún já lọ́mẹ́ ẹni tó bá láàmì tàlákọ́kọ́ tó láàmì ẹlẹ́kejì ibi ẹlẹ́kẹta ìwé lè mọ́mù rí bọ́ tó yẹ pé ọgbà ìpé lẹ́yìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn ẹ̀dá kan tó ń bẹ tí wọ́n tọ́ láti máa gbéjọsìn fún nítorí páwọn ẹ̀dá yìí alágbára ni wọ́n wọ́n lè ṣe wá láburú tá bá jọ́sìn fún wọn àbí wọ́n lè hánà orí fún wa kọ́mọ́ dọ́dọ́ wa nígbà tá bá ṣe tí wọ́n fẹ́ tá máa sìn wọ́n tá bá níbi tá bá bùkátà nǹkankan a lè pè wọ́n kábìrì nǹkan yẹn lọ́wọ́ wọn wọ́n ní kápá àti dá wa ń fẹ́ ojú rere wọn a lè pẹran fún wọn kódà gan a lè forí kanlẹ̀ fún wọn kódà gan a lè bẹ̀rù wọn pé wọ́n lè fi aburú kàn wá àbí wọ́n lè hàn rúrí fún wa gbogbo eléyìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lábẹ́ ìpìnlẹ̀ ẹ̀sìn wa ẹ̀rí wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi tó já kúrò bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin wá ká nígbàgbọ́ sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní àwọn orúkọ àtàwọn ìròyìn ká sì gbà pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nìkan lèyàn gbọ́dọ̀ fi àwọn ìròyìn yìí lèyàn gbọ́dọ̀ fi rinlẹ̀ fún èyàn gbọ́dọ̀ fi ròyìn rinlẹ̀ fún ẹ̀dá kankan lẹ́yìn ọlọ́run bá tẹ́yàn bá ti lè fi rinlẹ̀ fún ẹ̀dá míì lẹ́yìn ọlọ́run èyàn ti fẹ́ ní ẹ sí ẹ̀yà àgbàbìlà ọlọ́run kó nílé fún bí àpẹẹrẹ sí nínú àwọn ìròyìn táwọn èèyàn kó sí dáadáa òun náà ni pé ẹ̀rí náà kùránù kẹrìm tọ́lọ́wọ́ bá ti fi ròyìn tó fi rìnlẹ̀ fúnra rẹ̀ pé qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba fi samawati wal ardi al ẹni kankan nínú àwọn ẹ̀dá tí ń bẹ ní sánmà àti àwọn ẹ̀dá tí ń bẹ nílẹ̀ wọn nímọ̀ nípa kọ̀kọ̀ àyàfọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nìkan kul la ya'lamu man fis samawati wal ardi al wá ìmọ̀ nípa ní bùkátà sí a lè lọ kí wọ́n sì rí bé nǹkan tó pamẹ́ tí ó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wá rí ẹgẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ṣe fi ń ṣiṣẹ́ táwọn èèyàn tán pé àwọn mùsùlùmí sí lọ ń bá wọn gbogbo àwọn eléyìí tó bá ń ṣerú nǹkan yìí rèé wọ́n yí ṣe mùsùlùmí má ẹ abala bí táwọn ti lọ ní problem níbi usulu di al-imanu billah labala al-imanu bi asma'illahi wa sifatihi lábala ká nígbàgbọ́ sí àwọn orúkọ àtàwọn òròyìn ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n ma fi ọ́nà ilẹ̀ fẹ́ dá àwọn òròyìn tó jẹ́ pọ́lọ́run nìkan lèyàn fi ọ́nà ilẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ìpínlẹ̀ yóò kan báyìí nínú àwọn ìpínlẹ̀ yìí ló ti ní problem irú ẹni bẹ́ẹ̀ rí àgbà ipò ti jáde kó nínú alùsùn ẹ̀fẹ̀fẹ̀máà kódà ẹni bẹ́ẹ̀ ò bá dárùn-ún gbà sí ẹni bẹ́ẹ̀ ò bá gé ẹni bẹ́ ọba ma yẹn náà fílà ẹni bẹ́ ọba ma pẹ̀rẹ̀ láàrín súnà pẹ̀lú jama'a so ibá yìí inú tó kó problem bá wa láwùjọ wa yìí o ni pé àgbóyé tán pè ní sàlàfíyà gẹ̀ǹgẹ̀ ìtẹ̀sẹ̀ yíyàwó èèyàn ni wọ́n dọ́rùkù láwọn èèyàn bá kàkiri tẹ́lẹ̀ tí gbogbo wa gbọdọ̀ wà tánpẹ̀ láàdù sọ́nà ó yẹ̀ṣẹ̀ yíyàwó yẹn ni ẹmọ nǹkan tọ́fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń táwọn èèyàn máa ń fi pèèyàn láàdù sọ́nà òun ni kó dárùn gbà sí kó gé sókòtò ni kí ló dé torí kó dárùn gbà sí kó gé sókòtò ẹ bá wọn sọ pé a ah, kìí sáàdù sọ́nà ah, kò mọ àwọn usul àwọn ìpìnlẹ̀ téèyàn fi ń jáàdù sọ́nà yà àwọn eléyìí wallahi èèyàn dárùngbà sí ò sínú usulu alìsúnà tí a fi máa alìsúnà torí ẹ̀ kí èèyàn fárùngbà rẹ̀ wallahi ó lè mẹ́ pé kọ̀yàn jáde kúrò ní alìsúnà káníyàn kan níṣe kọ́ fárùngbà kan ní àkíyè sí alìsúnà kí ló dé torí kọ̀ dárùngbà sí alùgbọ́ súnà yìí tọba yá in ṣe ọlọ́wọ́ bá ah, Allah subhanahu wa ta'ala ẹlẹ́ṣẹ̀ ní kí ló dé in gé yorùbá na'am alẹ́lẹ́ṣẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ìyẹn ọ̀yọ́jáde káwá ní kìí sáàdù súnà kí ló dé ẹ̀rí sòkòtò rẹ̀ ní ẹgẹ́ bọ́ pọ̀lọpọ̀ wá sí sábà máa ń ṣe wàláhì á sọ pé rẹ̀ níbẹ̀ kò mọ́ tán pẹ̀lú àdù súnà tó bá ní ó sẹ lọ́wọ́n bá pẹ̀lú àìjẹ́ sòkòtò rẹ̀ náàm bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ ní ìbẹ́ tó tún lágbára jù báyẹn lọ tó yẹ pé kọ̀yàn jáde kó ní àdù súnà tó jẹ̀má kódà kọ̀yàn jáde kó ní ìjẹ́ sọ̀hábà kí ẹ̀ ṣe zìnánsì ẹ̀wọ́ yẹ tóbi tó ẹ̀ṣẹ̀ tó lè mẹ́mìyàn lọ ni ṣùgbọ́n sọ́rọ̀ jáde kó náà lùsùn náà jama'a tí ní irungba àti ṣòkòtò wáyé jáde kó náà lùsùn náà jama'a ṣe yíò pé irungba àti ṣòkòtò kíyàn gé irungba rẹ̀ kí ṣòkòtò rẹ̀ wọlẹ̀ ṣẹ́rù kó burú tó kíyàn ṣe zìnà ni ṣẹ́rù kó burú tó ni kò burú tó kíyàn ṣe zìnà torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ní haddu ó burú jàwọn ẹ̀ṣẹ̀ so tó ń ti bẹ́ẹ̀ rí àwọn nǹkan yíò yọ̀n jáde kó náà lọ́sọ́nà tó jama'a ṣùgbọ́n àwọn kàbá yìí ẹ̀ṣẹ̀ ni wọ́n àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni so yí báyìí sí àwọn nǹkan tó yọ̀n jáde kó náà lọ́sọ́nà tó jama'a gan láwọn ìpìnlẹ̀ wọn yìí ṣe wà rí nínú àwọn alifirọ́kù dọ́là àwọn ẹgbẹ́ tí wọ́n ti sọnù àwọn ti jẹ́ sí pé ní fẹ́rẹ̀lẹ̀ fún kí ló dẹ̀ fàá tẹ̀nzíhùl báàrì tẹ̀nzíhùl báàrì tẹ̀nzíhùl báàrì afẹ́ fọ́lọ́run ọba mọ́ albáàrì olóòrùn pè ní ọba dẹ́dà albáríyà olàwọ̀ ẹ̀dá ni bàríyà ọlọ́run ni albáàrì tẹ̀nzíhùl báàrì àwọn fẹ́ fọ́lọ́run ọba mọ́ nítorí ẹ̀rí àwọn fẹ́ tako àwọn ìròyìn yìí nítorí àti fọ́lọ́run ọba subhanahu wa ta'ala mọ́ wọ́n láwọn aṣáyẹ̀rọ nínú jawharatu tawhid ìpìlẹ̀ tó gbé kalẹ̀ ní pé kullu nassin aw hama tashbih aw wil aw fawwid warun tanziha ọwà nínú jawharatu tawhid kò sẹ́ni tí ó lọ lékéwú rú àwọn lékéwú táwà lọ yẹn tí ò ní kọrù àwọn ẹ̀kọ́ yẹn ilé kí ó tí wọ́n náà ti jáde náà wọ́n kọ́ mẹ́ kullu nassin gbogbo aya Qur'an gbogbo hadith Nabi sallallahu alaihi wasallam awhama tashbih tó bá ti ń jọ bí ẹni pé a fẹ́ ma fi ìròyìn kan rí rẹ̀ fọ́lọ́wọ́ bá tí ó ma yẹ yìí túmọ̀ rẹ̀ àwòfáwí àbíkó sọpọ́ mọ̀ túmọ̀ rẹ̀ méjèèjì yẹn ìlànà wọn ní bídá ní wárùn tẹ̀síhà kó sì jẹ́ pé èròǹgbà rẹ tó fi ń ṣe nǹkan ìrìnpọ̀ fẹ́ fọ́lọ́wọ̀n bá mẹ́rin so àwọn ìpìnlẹ̀ yìí rẹ̀ wọ́n pọ̀ gidi gan mo kàn mẹ́lẹ̀ wá lápẹjúwe ni pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jáde fi aslin nínú ìpìnlẹ̀ kan ni ò gbà àwọn ìpìnlẹ̀ bọ́yọ̀rọ̀ kádàrá lápẹjú èsì lẹ́yẹn ti ní problem àwọn tó ní problem nínú kọ́dàrá àwọn kọ̀dàríyà àwọn jàbríyà gbogbo àwọn méjì àwọn èyí wọ́n ní problem nípa kọ́dàrá nípa al-iman nípa al-amal àwọn tó ní problem ń bẹ̀rẹ̀ ní bábùl iman àwọn murji'a àwọn khawarij ní bábùl iman wọ́n ní problem lórí tani ó jẹ́ mu'min tani ó jẹ́ káfir kò yí bá yìí sí níbi àwọn asma wa sifat àwọn tó ní problem bẹ́ àwọn jahmiya àwọn asha'ira àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n àti ẹbá ń sọ̀rọ̀ nípa ashafa'a ẹmara wọn khawarij ẹmara wọn mu'tazila níbi ọ̀rọ̀ ashafa'a ìṣìpẹ̀ lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà gbogbo àwọn ilé náà ní problem bẹ́ tí a bá sọ̀rọ̀ nípa rúkíyà àárí ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala àbá ànírí ọlọ́wọ́ba ẹ ma rí problem lọ́dọ̀ àwọn mu'tazila kò yí báyìí sí gbogbo àwọn nǹkan yìí tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà rí ẹ ma ní problem ẹ ma rí àwọn ṣíyà àgbẹ̀ àwọn ní problem ní àwọn sọ̀hábà kò yí báyìí sí gbogbo àwọn nǹkan yìí nínú àwọn usulu dìní ni àwọn ìpìlẹ̀ sí wa ẹni tó bá ní problem níbi ẹyọ kan bẹ̀ níbi ọ̀rọ̀ ẹyọ kan bẹ̀ òun ló fà ló jẹ́ sí pé ẹ̀rẹ́ rèé ó ní problem níbi ọ̀rọ̀ rọ́jímù ọ̀rọ̀ alẹ́yìn lókòpa àbá nílẹ́yìn lókòpa yóò dẹ̀ máa takò rọ́jímù irú ẹni báyìí tí bá ti ń takò rọ́jímù kò lè jáàlù sunnatul jama'a lára la min qarib wa la min ba'id ọ̀nà olórí gbà jáàlù sunnatul jama'a ẹni tí ń takò ìpìnlẹ̀ kan nínú ìpìnlẹ̀ sùn ọ̀rọ̀ rọ́jímù ìpìnlẹ̀ ni kí sọ̀rọ̀ àkídà nìkan kabari yankan ní sí tó ní problem níbi ọ̀rọ̀ ọ̀run kò gbà ní kò gbàgbọ́ nípa wùjúbù sọ́lá ìjọ́ràn yẹ̀rún irú ẹni báyìí lè ti ní problem náà wù sí ìrùdí àbẹ́ẹ̀kọ́ ni irú ẹni báyìí lè jálù sunnati wal jama'a kódà tó bá ń takò wùjúbù sọ́lá kò lè jẹ́ mùsùlùmí àríyàn kan ní sí ń takò wùjúbù siyam irú ẹni báyìí lè òun ló wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam idh ليقول لصاحبه لا تحزن إن الله معنا إن الله معنا أو أني كيسي أبو بكر الصديق أونا لو أقول النبي صلى الله عليه وسلم إن الله إذ هما في الغار رواني بايتي إني بروبلم إنه أصول الدين كودا كولي جا مسلمي كولي جا مسلمي ويبا يسلم تفاقل gbogbo àwọn nǹkan yìí láwọn nǹkan tó jẹ́ pé a fi máa ṣe dájọ́ lórí yẹn aw qa'idatin min qawa'idihi àbí yẹn ní problem níbi qaida kan òpó kan min qawa'idihi nínú àwọn òpó ẹ̀sìn tí yẹn bá bilẹ̀ ní problem nínú ẹ̀ kò ní jáde súnnà mọ́ aw khalafa fi furu'in kathirati àbó yapa níbi àwọn furu àwọn akẹ́tún ẹ̀sìn tó ó ní problem níbi àwọn ẹ̀tútún ẹ̀sìn tó pọ̀ gidi gan wọ́jú sí yàt àwọn nǹkan kéékèèké tí è ṣe nǹkan odidi tó pọ̀ ibẹ̀ ló ti ní problem ìdá wọ́jú sí yàt muta'addidati tó pọ̀ lẹ́rẹ́pẹ́tẹ́ mukhrijatin an simati ahli sunnah wal jama'a wa hadihi àwọn kọjá pé àwọn nǹkan yìí yóò mú yà jáde kúrò nínú ìròyìn àwọn ahli sunnah wal jama'a yóò sì mú yà jáde kúrò nínú lànà wọn tí ẹ bá ní problem bí àwọn nǹkan ẹ̀kọ́ ní jálù súnnà wọ́n ní kàbídà ìṣàáìr kàbídà ìṣàáìr gẹ́gẹ́ bí àwọn bídíà tó ní ṣe pẹ̀lú àwọn àmì ẹ̀sìn wọ́n máa kojú wa bídà ìṣàáìr àwọn bídíà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kó ní ṣe pẹ̀lú àwọn àmì ẹ̀sìn táàfin mọ̀ pé àmì ẹ̀sìn bẹ̀ lára gbájá tó bá fi lè wà ibadat àtàwọn ìbádà idha kathurat táwọn kan ìbápọ̀ wọ́n ni wa hadha ma waddahahu sheikhul islam wọ́n lè lẹ́yìn ní nǹkan tí sheikhul islam sàlàyé rahimahullah kọlọ̀nkọba kẹwọn min ja'li al-'adati allati yutaqarrabu biha ila Allahi bid'atan lábàlá wípé àwọn àádà àádà tí yẹn mọ́ fi ń súnmọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala wọ́n gbé sípò bídá ni fún bí àpẹẹrẹ kàtíkọ́dì lùpsì súf ìbádàtà kí yà sọ wípé èyàn ma wọ aṣọ súf láti fi sin lọ́wọ́ bá ìtumọ̀ rẹ̀ ni pé wíwọ aṣọ súf yẹn ó ti kàkún ìbádà pé nínú àwọn àmì tàbí màwọn ẹni ọlọ́run tàbí màwọn tán ráyé sá tàbí màwọn tí wọ́n jẹ́ wòlí ọlọ́run bá ni pé aṣọ tí wọ́n tó ń ni wọ́n máa wọ̀ tẹ́yìn bá fi lè ní aṣọ tó ń pé àníyàn rẹ̀ pẹ̀lú aṣọ yẹn pé ó ń fi aṣọ yẹn ó fi ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní pẹ̀lú wíwọ aṣọ yẹn ó ti wá gbajúmọ̀ pẹ̀lú aṣọ yẹn ó ti di bídá eléyìí báyìí rẹ̀ yóò ìjáde kó náà lùsùn tó jama'a kàtíkọ́lì lùsì súfì ìbájatan wà tariqan ila Allah tí a mú nǹkan yìí lọ́nà tí wọ́n gbàdọ́ lọ́wọ́ bá irú ẹ̀ pọ̀ gan àwọn kan sí wọ́n ti mú àwọn nǹkan kan tó yẹ pé àádà ni wọ́n ti mú ní ìbádà pé àwọn nǹkan yíre àwọn fi ń sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni wọ́n mú nílànà ẹgbẹ́gbẹ́ fún nílápòjúwé ẹwà àwọn jama'atu tabligh ṣẹ́mà ipò tí láwà ní wíwà lọ́dọ̀ àwọn jama'atu tabligh ṣẹ́mà kò tó wà lọ́dọ̀ wọn ipò pé wọ́n ti mú nǹkan yẹn ní ìbádà àádà ní tàti mú ní ìbádà tàbí sílọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó wípé tàbí tí yàn bá fi lè wé láwà ní lọ́dọ̀ wọn rí wọ́n kàyàn sẹ́ni tí ò pé lẹ́sìn ni kódà gan wọ́n máa wé sùn wọ́n máa wé láwà ní sùn kèésà àwọn nìkan àwọn mùkúndòrò sẹ̀páwọn láwà ní tiwọn náà rẹ̀ láwà rí hẹrìmọ̀ hẹrìmọ̀ ní kò sí ìta tó jẹ́ ká di àwọn ẹrù lálá ìlera wọn lórí tí kìí bá ṣe pé wọ́n fẹ́ hàn lẹ́ni tí ó ń sin Ọlọ́run bá pẹ̀lú àwọn nǹkan yẹn táàfi máa rí àpẹẹrẹ ìjẹni Ọlọ́run bá lára wọn ẹ̀tí understand so inú àwọn nǹkan yẹn láwọn nǹkan tí wọ́n kà sí àwọn ṣàáìrù ẹ̀sìn tó jẹ́ sí wípé àwọn èèyàn mú ní nǹkan tó fi ń sin Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó yẹ pé àádà làwọn nǹkan yẹn àádà ni wọ́n àwọn nǹkan yẹn rèé ó lè yọ̀yìn jáde kúrò nínú alìsúnnà ó lè yọ̀yìn jáde kúrò nínú alìsúnnà fil jama'a na'am lẹ́yìn ilé báyìí na wá bọ́ sí al-mabhath ath-thani kókó ọ̀rọ̀ ẹlẹ́kejì eré tó wá fẹ́ sàlàyé níbi al òun náà ni alfarku bẹ́ẹ̀nà al-iftiraqi wal-ikhtilaf alfarku bẹ́ẹ̀nà al-iftiraqi wal-ikhtilaf ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn o ni pé ẹ jẹ́ ká sọ́ra fáwọn kankan tó jẹ́ sí wípé èyí ó ma gbé kalẹ̀ ní àwọn nǹkan tí ó ma fi sin lọ́wọ́ bá Allah subhanahu tó yẹ pé àwọn nǹkan yìí rẹ̀ nǹkan tí è ṣe ẹ̀sìn ni tí ó sì gbé kalẹ̀ ní ìgbékalẹ̀ pé àwọn tí bá ti ń ṣe nǹkan yẹn ẹni Ọlọ́run bá ní wọ́n àwọn tán dógógó níbi ìsìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala ni irú kíní ọ̀dọ̀ àwọn tó pọ̀ sí ọ̀dọ̀ àwọn onísúfí so ẹ́ra àwọn ìṣesí kan tó yẹ pé ìṣesí tó họ́dì ni àwọn strange láwùjọ ni tó yẹ pé wọ́n ó dẹ̀ máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn àmì tẹ́fì màwọn ẹni Ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn àmìtẹ́ fi máa mọ̀ wọ́n so wọ́n lè ní wọ́n lè láwọn àrìn kan tí ó máa rìn wọ́n lè láwọn aṣọ kan tí ó máa wọ̀ wọ́n lè láwọn ìṣesí kan tí wọ́n máa ṣe tó yàtọ̀ sí ìṣesí tí gbogbo mùsùlùmí yìí kún ṣe tí wọ́n dẹ̀gbà ẹ́pà wọn nǹkan yìí àwọn bí i sí lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala so ìlànìyàn fi sí lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala yẹn problem ni torí gbogbo tábà fi sin lọ́wọ́ bá àwọn nǹkan yẹ gbọdọ̀ ní ẹ̀rí agbọdọ̀ rí ẹ̀rí náà Al-Qur'anul Karim agbọdọ̀ rẹ̀ yìí ní súnnà Nabi sallallahu alaihi so kíyàn kí sáwọn nǹkan yìí gan naam kí ni yàtọ̀ tí ń bẹ láàrin àwọn olùmọ̀ sáyìí fojú wo ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì yìí kálẹ̀bà mọ́bọ́ ṣe ń lo ìkéní kejì káwọn bá sílò wọ́n ni ta'rifu al-ikhtilaf lughatan ìtumọ̀ al-ikhtilaf nínú èdè agbọ́dọ̀ mọ̀túmọ̀ rẹ̀ gan kásì ma ìtumọ̀ al-iftiraq ìgbàyẹn láàmà ìjẹ́ méjèèjì sí wọ́n yàtọ̀ síra wọn àbí ìtàpè ní ìtumà ìkhtilaf nínú èdè wọ́n ní tàjúrù máàdàtú khalf tàjúrù máàdàtú khalfi fi lughati hawla usulin thalathati wọ́n ní gbólóhùn khalf nínú èdè ibi ìtumọ̀ mẹ́ta náà lálẹ́wá sí lórí ìtumọ̀ mẹ́ta ni nǹkan yìí tí ń ló ti ń kìríká àwọn ọ̀nà mẹ́ta ni nǹkan yìí máa ń túmọ̀ sí nínú èdè alákọ̀ọ́kọ́ an yaji a shay'un ba'da shay'in yaqumu maqamahu an yaji a shay'un ba'da shay'in yaqumu maqamahu kí nǹkan kan dé lẹ́yìn nǹkan kan kí nǹkan kan dé lẹ́yìn nǹkan kan kó wá rọ́pò in tó dé lẹ́yìn jẹ́ sí pé ó nǹkan síwájú tó wá lẹ́yìn rẹ̀ yẹn òun ló dúó sáyé rẹ̀ wọ́n ni wa qala ta'ala ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala no qala ta'ala ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó sọ wípé bet ìtumọ̀ tó ọkọ̀ fún yí wọ́n ní ká lọ sínú mu'jam maqayis al-lugha mu'jam maqayis al-lugha ibẹ̀ láti rí التوقيف على مهمات التعاريف ní page 222 322 dé page 323 a bá ọ̀rọ̀ yìí bẹ̀ tán túnmọ̀ ọ̀rọ̀ yẹ bẹ̀ ẹ̀rí lórí ànígbólọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu وهو الذي جعل الليل والنهار خلفة وهو الذي جعل الليل والنهار خلفة nínú àwọn àmì Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ni pé Ọlọ́run Ọba ló ṣe ọ̀sán àtòru ní nǹkan tí ó máa wá lẹ́yìn ara wọn khilfa tọ́sàn bá wá òru ó wá lẹ́yìn rẹ̀ tóru bá wá ọ̀sán wá lẹ́yìn rẹ̀ bí ayé ṣe ń rí nìyẹn báyé ṣe ń yí nìyẹn huwa alladhi ja'ala al ló ṣe òru àtọ̀sán ní nǹkan tí ó wá lẹ́yìn ara wọn tí ó sì máa dúró sípò ara wọn ẹwọ sí báyìí ọ̀sán láwà báyìí ojúmọmọ láwà báyìí tó bá yá nígbàtí bá fi di wákàtí bí méjì mẹ́ta sínsìn ẹ̀rí wípé ọ̀sán yóò lọ òru wà lẹ́yìn rẹ̀ ayé ibi tọ́sán dúró sí yẹn náà lòru náà sì dúró sí kéṣe pé ni yóò rọ́pò rẹ̀ ni so 62 wọ́n ní fàlẹ́ìlú yẹ jíhù báìdà nahar òru ma ń wá lẹ́yìn ọ̀sán ni wàyàkúrù makọ́mahù yóò sì rọ́pù ọ̀sá yóò sì gbósí tọ́sà bí ó sí ni wọ́n naharu yẹ jíhù báìdà lẹ́ìlí wàyàkúrù makọ́mahù 165 ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló dá ẹ̀yin ẹ̀dá ló dá ẹ̀yin èèyàn ó wá ṣe yín ní kọláìf ó ṣe yín ní ìjọ tó yẹ pé àwọn kan ó máa lọ àwọn míì ó máa wá lẹ́yìn wọn tó sì máa rọ́pò àwọn tó lọ yẹn ay ummatan taji'u tó ìjẹ́ sí pé àwọn tó wá lẹ́yìn yẹn wọ́n máa rọ́pò àwọn tó wà wájú ni ah, wọ́n ní eléyìí báyìí ààrí nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ààrí nínú basairu dhawil at-tamyiz basairu dhawil at-tamyiz fi lataif al-kitab al-aziz basairu dhawil at-tamyiz fi lataif al-kitab aziz títí Majduddin al-Fairuzabadi ní mujalladu ẹlẹ́kejì page 561 dé page 562 aksu kùdám khalf ìdàkejì kùdámù ni yàní pé ẹ̀yìn ìdàkejì wájú ni qala ta'ala ọlọ́bà Allah subhanahu wa ta'ala sọ wípé ọlọ́n sọ wípé ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó nímọ̀ nípa tí ń bẹ níwájú wọn àti tí ń bẹ lẹ́yìn wọn kí ní bẹ níwájú wa òun náà ni alqiyama ọlọ́wọ́ bá alìkẹ́lá nímọ̀ tó kún rẹ́rẹ́ nípa rẹ̀ wà máa kọlfàhù ta bá tún kúrò láyé tán in ta fi ilẹ̀ sẹ́yìn ilé táwò ní màmá ọlọ́wà Allah subhanahu wa ta'ala nímọ̀ nípa rẹ̀ na'am wọ́n ni ilé ìbáyìí náà nínú àwọn ẹ̀rí ni a wà nínú suratul Baqara verse 255 wa minhu kíyàn pẹ́ kíyàn dégbẹ̀yìn lè kùsùrù manzila wọ́n máa ń lo lẹ́yìn fún kùsùrù manzila kí ipò èèyàn kó wà lẹ́yìn kí ipò èèyàn dínkù kíyàn má tètè dé kíyàn ní sàákò kùsùrù manzila ni kíyàn sáì débi tó yẹ kíyàn dé kàmá fi qawlihi ta'ala ẹgbẹ́ bó sì wà ní gbọ́dọ̀ náà bá sọ pé fa khalafa min ba'dihim khalfun àwọn ìjọ kan wá dé lẹ́yìn àwọn tán ṣe dáadáa yìí tọ́jú olùṣe dáadáa yìí khalfu kan wá dé àwọn wọ̀nyí ẹni aburú ni wọ́n wọ́n ṣe tó àwọn ẹni ìsáájú wọn lọ́rọ̀ fi ní fa khalafa min ba'dihim khalfun adha'u as-salata wattaba'u ash-shahawat fasawfa yalqawna ghayya ọlọ́wọ́ bá ròyìn àwọn ẹni rẹ̀ àwọn ẹni ìsáájú ọlọ́wọ́ bá wá ní ìjọ kan wá dé lẹ́yìn wọn tó yẹ pé àwọn rẹ̀ wọ́n ṣe tó àwọn ìsáájú yẹn wọ́n ní kùsùrù manzila wọ́n àjẹ́ ibu táwọn tọ̀múdé adọ́ìsọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí máa ráyọ̀ wọn láre wàtàbàí shahwat wọ́n bẹ̀rẹ̀ sí máa tẹ̀lá wọn yí àwọn adùn ayé àwọn adùn ẹ́ gbogbo àwọn nǹkan yìí náà bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé káàkiri ọlọ́bá láwọn tán rí báyìí Naam, ilé wà nínú Suratul A'raf, verse 169 ẹlẹ́ẹ̀kẹta nínú túmọ̀ òun náà ni àtàgọ́yò àtàgọ́yò kí nǹkan yí padà wà minhu qawluhu alayhi salatu wassalam wọ́n ní ẹ̀rí lórí eléyìn ní gbóló ànábì sallallahu alaihi wasallam sọ pé la khulufu fami sa'im atyabu inda Allahi min rihil misk ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀rí òórùn ń yí padà nítorí wípé kíni nítorí pé ikùn aláwẹ̀ ti gbófo

ẹni tó bá ní ọ́sà tó ní agbára dáadáa ọlọ́mọ fi kàwá ẹni tó bá ní ọ́sà tó ní agbára ìmárùn ìmárùn jáde lẹ́nu pé bá yìí nítorí pé inú ìfún rẹ̀ ti ní problem so anẹ́bí sallallahu alaihi wasallam ní làkọlùkù fami sọ́ìn arẹ́bí ní òórùn tí ma ń jáde láti inú kun aláwẹ̀ tí ó ma jáde lẹ́nu rẹ̀ nítorí pé Allah òórùn yìí ó dá lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala min rihil misk ju òórùn tùràrí al-misk lọ òórùn yẹn Ọlọ́run bá lẹ́kẹ́ láìkẹ́ ó dùn lọ́dọ̀ Ọlọ́run bá bó ṣe kòrò bó ṣe òórùn létí tí yẹn ó dá lọ́dọ̀ Ọlọ́run bá ju òórùn bí sábàbí khuluwil ma'idati inda Allah látara wípé ikùn rẹ̀ gbófo kò só ń jẹ́ mbẹ̀ òórùn tí wá ń jáde lẹ́nu rẹ̀ nítorí nǹkan yìí yẹn ọdá lọ́dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala atyabu inda Allahi min rihil misk ju turari al-misk lọ wal aslu al-awwal huwa al-maqsud huna wọ́n lóun gẹ́gẹ́ ni àgbàlérò ta fẹ́ lù bí báyìí yíkọ́ọ̀l wọ́n sọ wípé ìṣtálàfàn náà sọ fi kádà àwọn èèyàn yapa níbi nǹkan báyìí ai mukhtalifun ìtumọ̀ rẹ̀ ni pé òun kálukú wọn pín yẹlẹ̀yẹlẹ wọn yapa lè anna kulla wáhìdì minhum yunhi qawla sahibihi wa yuqimuhu wa yuqimu nafsahu yóò yapa sí ẹnìkejì rẹ̀ yóò wá gbéra rẹ̀ sí ààyè ibi tí ó yapa sí yẹn tó yẹ pé yóò ma yóò rọ́pò ẹni ẹni tí ó ti yapa sí ni so wọ́n ni al-ikhtilafu fil istilah lẹ́yìn ta bá ti ma nú èdè tán nínú lílò àwọn olùmọ̀ nínú lílò táwọn olùmọ̀ fẹ́nu kò sí kí náà pè ní ikhtilaf wọ́n ni utliqat كلمة الاختلاف وما لبلون اختلاف في, في, في اصطلاح التدوين níbi terminology bá ṣe ń kọtíra àwọn àfáà tí wọ́n jẹ́ olùmọ̀ nínú àwọn terminology tí wọ́n fi ń kọtíra àwọn èdè tí wọ́n fi ń kọtíra tán sì fẹ́nu kò lé lórí tán bá lò tán bá lò ìsìláàfù nínú ìsìláàfù tẹ̀dùwì nínú terminology bá ṣe ń

واشتهر عنده بعلم الخلاف فباجي مالا دوا فا بلو علم الخلاف ايمان يقا يابا وعرف بانه وعرف بانه علم باحث عن وجوه الاستنباطات المختلفه من الادله الاجماليه او التفسير او التفصيليه الذاهب الى كل منها طائفه من العلماء وني ومن لو ومن شد بنشاري بي ايمان كان تو نسي ريسيرش tó ń ṣèwádìí nípa àwọn ojú ọ̀nà báwọn àfáà ti ń fa ìdájọ́ òfin yọ ìdájọ́ ṣẹ̀ríà yọ tí wọ́n sì yapa síra wọn lórí àwọn ìdájọ́ tó ń fa yọ yìí nínú àwọn al'adílátù ìjìmàlíyà àti àwọn al'adílátù tafsiliya kí náà pè ní al'adílátù ìjìmàlíyà àwọn al'adílátù ìjìmàlíyà ó láwọn ẹ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ usulul fiqh pé ẹ̀rí nǹkan báyìí tó yẹ pé àwọn àdájọ́ tí ó bọ́ sábẹ́ rẹ̀ ó pọ̀ gan nítorí pé àdílà ìjìmàlíyà ni tó yẹ sí pé àwọn jùs ìyàt àwọn ẹ̀tún tún ọ̀rọ̀ tí ó bọ́ sábẹ́ rẹ̀ àwọn àdájọ́ tó lè bá kọ́ ìdà kan lọ ó pọ̀ gidi gan fún bí àpẹẹrẹ sí wọ́n ni wọ́n ni àtẹ̀síìrù tàbí kan sọ pé wọ́n ni almashaqqatu tajlibu tẹ̀síìr almashaqqatu tajlibu tẹ̀síìr ṣẹ́rí gbónà tí mo sọ yìí ìjìmálì ni ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ bọ̀rọ̀ gidi ni tí nǹkan tọ́pọ̀ wà mẹ́ ìtumọ̀ rẹ̀ pé almashaqqa tí nira bá ti dé tẹ́jìlíbù tẹ̀sír ó máa ń fa ìdẹ̀kùn wá nínú ìdájọ́ ṣẹ̀ríà ni gbogbo tó bá gbílé nira nǹkan tí ó padà ṣẹlẹ̀ ní pé ọlọ́run bá lè pé ló fi ìdẹ̀kùn lẹ́m̀bẹ̀ ṣẹwárí in tí mo sọ yìí àwọn ìdájọ́ tó wà lábẹ́ rẹ̀ pọ̀ gan ọ̀rọ̀ àwẹ́lẹ̀ kó síbẹ̀ alìmọ̀ṣẹ́kọ̀tù tẹ́jìlíbù tẹ̀sír in tó lè kó síbẹ̀ ni pé ta kan ní sí tó bá yẹ pé ìgbàwẹ́ nira fún bóyó járìnrìn àjò àbọ́jí aláàrẹ̀ táàrẹ̀ rẹ̀ lágbára gan tó yẹ pé àwẹ̀ gbígbà yóò fàmà ṣàpọ̀ fún kí ni tẹ̀síru ẹ̀ oníkọ́fà wẹ́lẹ̀ tí wá náà padà fi ṣe fa ìdẹ́tùmí ayyámi ukhor yóò dá padà lọ́jọ́ mi nígbà tára ni tàbí kò ṣe fídíà nígbà tó bá yẹ pé kò sásìkò tí ara lè fi dẹ̀ àárín kan para lè dẹ̀ yóò ọ̀rọ̀ àfárí àfárí ẹn tó bá jẹ́ al-muhrim kò gbọ́dọ̀ fárun orí rẹ̀ ṣùgbọ́n nígbà tí famankana minkum maridun aw bihi adha min ra'si ẹni tó bá jẹ́ láàrẹ nù yí àbí ìnira ń bẹ lórí rẹ̀ bóyá rẹ̀ kan bẹ lórí ẹ̀ tó láti fárun yóò ṣe kíni yóò fárun yẹ yóò níbi ọ̀rọ̀ hajjú náà láti lóyìn kódà tó bá di bí alùwàlá èyàn ní sí ń sàlùwàlá nínú àwọn arkanul wudu òun ni kíyàn fọwọ́ kọ̀wá lọ́wọ́ kọ̀ lọ́wọ́ tí ó bá ti lọ́wọ́ yẹn sàmbé kò ní ìjọ́nà yẹn fífọwọ́ ti kú òfin yẹn kílẹ̀ rí ẹ̀ almashaqqatu tajlibu at-taysir ẹ wo lábẹ́ qaida yẹn ẹ wo orísìsìn tó ti wọ́bẹ̀ kọ́rọ̀gbọ̀ fún kó fẹ̀gbẹ́ lè kan tí ó bá tún rọrùn fún kó jòkó kí la bá débẹ̀ al-mashaqqatu tajlibu at-taysir kí wá lè rí ẹ̀ yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra ó lè rí ẹ̀ innama al-usri yusra ma ja'ala Allahu alaykum fi gbogbo àwọn ẹ̀rí tí mọ́ mú wáyé ni ẹ̀rí al-mashaqqatu tajlibu ẹ̀rí ẹ̀ so eléyìí báyìí náà ń pè ní al-adillatul ijmaliyya ẹ̀rí mi gbọ́yé àwọn àfáwà máa ṣe istinbat wọ́n mú àfà ìdájọ́ yọ nínú ẹ̀ ìdájọ́ yẹn wá rèé tahqiqul manaf ó wá lè fà kí ìdájọ́ wọn yapa yẹni pé manatu taklif ibi ibi tí ìdájọ́ ìlà àwa ń wò lẹ́yọ kọ̀ọ̀kan àbá ilé wò báyìí kápa mi wò bẹ́ nítorí pé ìṣìhádì ni kò sí nafsu kò sí ẹ̀rí kan pé báyìí ni ẹ ṣe nǹkan yìí nafsu ni ẹ̀rí tó wá lórí nǹkan pé báyìí ni tí ò ṣe yí síbò mí nafsu ni ẹ nafsu wá lórí sí lórí ẹ ni hadith wa nabi sallallahu alaihi wasallam kò ní nafsu tó wà lórí ẹ bá ṣe kí zuhur Nasu wa lórí ẹ̀ àríwẹ̀kọ́ ni wọn kí n ṣe ìṣìhádùn bẹ̀yẹn láwọn àfọ́ọ̀bà dé wípé láì ṣìhádá máa wùjúdì nọ́sù ta bá ti rí nọ́sù lẹ̀ pé bs sí nǹkan lélẹ̀ yìí kò sí ìṣìhádùn má ó because kò sáàyè gbìyànjú lẹ̀ nígbà tí nọ́sù bá ti wà lẹ̀ tí nọ́sù ọba ti sí lẹ̀ ibẹ̀ láti máa ṣe kíni láti máa ṣe gbìyànjú a máa ṣe istinbatot a máa mú ìdájọ́ a máa fàyọ pé tí nǹkan bá bá rí báyìí ẹ̀rí mi gbọ́ náà níbi bẹ̀yẹn ìyapa máa ń ṣẹlẹ̀ olóbi jẹ́ sí pé ṣe rí àìkò mọ́ ibi táwọn èèyàn ti ń ṣe ìṣìhàd òun lọ́pàá níbi jẹ́ pé a máa sọ̀rọ̀ nípa usulu dín ẹnìkan máa sọ pé ẹ ìṣìhàdù ní lágbájá ṣe àwọn ìṣìhàdù gbó ọmọ bí jẹ́ ṣe ìṣìhàdù ni ó dá wa lójú pé ọmọ usulu fiqh torí tẹ́yàn bá ma usulu fiqh èyàn ma tó ń pè ní ìṣìhàd àti ààyè rẹ̀ àti tani mujtahid ẹ̀rí mi gbọ́yé so yóò jẹ́ kó èyàn pé ẹni yóò mọ́ tí ń sọ a ń sọ̀rọ̀ nípa usulu din a ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àkídà tó yẹ pé àwọn nùsùsù wá lórí ẹ̀ wá ń sọ̀rọ̀ pé ìṣìhàj kò lè sí yapa níbi ọ̀rọ̀ àkídà tó usulu din ni tí kí ni ó táwọn nùsùsù wá lórí ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀rí so irú yẹn rẹ̀ ẹ̀ lè rí yapa mẹ́ èyàn tó bá yapa mẹ́ yẹn ìyapa kí yapa ni ẹ ọlọ́run má jẹ́ kó yapa ìyapa yẹn kọ́ má jẹ́ kó ní ó padà yapa ẹ̀rí mi gbọ́yé púpọ̀ àwọn nǹkan yìí rẹ̀ láwọn nǹkan tó yẹ pé ó ní ẹ̀kọ́ láwọn bá fi sọ yí pé àwọn nǹkan yìí ìmọ̀kání ìmọ̀ khilaf tàbá sọ̀rọ̀ nípa khilaf ìyapa ìmọ̀kání tó ń ṣe research ojú ọ̀nà táwọn àgbà àwọn àfáà máa ń gbà fa ìdájọ́ ẹ̀sìn yọ lórí ààrán minal adillati ìjìmàlíyà nínú àwọn ẹ̀rí gbogbogbò tí mo mú àpèjú ẹ̀wá awi tafsiliya kí lá àwọn àdílàtù tafsiliya òun làwọn àdílà fíkíhù gangan fún rárá rẹ̀ tafsiliya tó wípé ó ń ṣe ìdájọ́ nǹkankan bí tafsil tí è ṣe wípé àwọn ìdájọ́ mi lè kó síbẹ̀ mọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ àlùwàlá ẹ máa rí àwọn àdílà tafsiliya lórí pé bẹ́ẹ̀ ìsàlùwàlá rẹ̀ ó sì lè lò àfi fálùwàlá nìkan fún bí àpẹẹrẹ sí èyàn kan sọ̀rọ̀ nípa ìjọ́ra yan zakat wọ́n yọ́ ọba Allah subhanahu wa ta'ala sọ pé kutiba alaykumus siyam ẹ̀dàkùn sí ọlọ́run bá ẹ̀rí síyàmù ọ̀rọ̀ zakat kí ń sọ ẹ̀rí síyàmù ló ń wà ẹ̀rí yẹn ẹ̀rí tí ó ń sọ̀rọ̀ nípa síyàmù ní ó dẹ̀ ń fà sọ́lá ni kò kò ń ṣe ẹ̀rí eléyìí tó yẹ pé àwọn nǹkan míì lè ṣe kíni wọ́n lè sásábẹ̀rẹ̀ nù dájú ẹ̀sìn al-ahkamu tafsiliya ó ní ìdájọ́ fíkíù gẹ́gẹ́ kèésì ọ̀rọ̀ usulul fiqh usulul fiqh ìdájọ́ ọ̀tọ̀ ni ẹ ọ̀rọ̀ fíkíù gẹ́gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ ìdájọ́ ọ̀tọ̀ ni ẹ̀rí mi gbọ́ yí báyìí gbogbo àwọn ìdájọ́ tó bá الذاهب الى الى كل منها طائفه من العلماء ele tó yẹ pé ìkọ̀kan nínú àwọn àfáà ni wọ́n níbi tí wọ́n lọ níbi àwọn ọ̀rọ̀ yìí ibi tá máa ń lò yẹn fún nìyẹn ثم البحث عنها بحسب الابرام والنقد lẹ́yìn náà wọ́n máa wá ṣe wádìí nípa irú àwọn nǹkan yìí بحسب الابرام والنقد ní abala wípé a dé nǹkan ni àbá tú nǹkan kí ló dé kí ló yẹ ká dé nínú ìdájọ́ kí ló yẹ ká túlẹ̀ wà ìrìnfà ayébọn bí annahu nínú àwọn definition tó tún fún bákan náà ni pé òun ní yìí ma tó yẹ pé ilmun yu'rafu min kayfiyati iradi al-hujaj ash-shar'iyyati wa daf'i ìmọ̀kan ni tí ó mọ̀ sàlàyé fún wa nípa ọ̀nà tá ń gbà mọ̀ bá ṣe mú ìdájọ́ ṣẹ̀ríà wá àti bá ṣe máa ń kó ìrújú dànù àti àwọn qawadihul adillati khilafiyya àwọn nǹkan tó lè kó bá àwọn àdílà khilafiyya bí ìrọ́dì barahini tẹ́yìn bá ti rí ẹ̀rí tó clear ń sìn sẹ́kẹ́ gbogbo ìrújú àtàwọn in tí ó lè mú kí apá ṣẹlẹ̀ nǹkan yóò lọ pẹ̀lú ẹ̀rí tó clear yẹn wọ́n ní irú mọ̀ yẹn ni àwọn ọ̀rọ̀ tí a sọ yìí ọ̀rọ̀ eléyìí tí mo page 710 sí page 711 ọ̀rọ̀ aláàkọ́ tí mo kà abjadul ilum tí àfáwà Siddiq Hassan Khan Siddiq Hassan Khan ní mujalladu ẹlẹ́kejì page 278 nígbàtà sàlàyé nípa ìntọ́ ń pè ní khilaf wọ́n wá sàlàyé pé ìmàkání ilmun bahithun an wujuhi istinbaqat al كلمة الاختلاف في اصطلاح التدوين علم آه، على على علم الذي يبحث في الاختلافات الشرعية الفقهية خاصة واشتهر عنده بعلم الخلاف وعرف بأنه علم باحث عن وجوه الاستنباطات المختلفة من الأدلة الإجمالية أو التفصيلية الذاهب إلى كل منها طائفة من العلماء so ari نينوتيرا فوا صديق حسن Hasan Khod wọ́n wà min at-ta'arif nínú òun náà ni pé huwa munazaatun tajri bayna almuta'aridayni aw almuta'aridina li tahqiqi jawazi ibtali batilin wani huwa munazaatun ifanfaka ni man jẹ́ tajri bayna almuta'aridin tí ó máa ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n bá takora wọn eléyìí ní báyìí nìkan rí tọ̀hún ní bí bẹ́ẹ̀ lè tàkíkì jawazi ìtọ́lì bátìlì wọ́n ma wá ṣe nǹkan yẹn nítorí kí wọ́n fẹ́ actualize ẹ̀tọ́ ìdẹ́tọ̀ pé in tó bá jẹ́ ìbàjẹ́ afẹ́ bà nǹkan yẹn jẹ́ kí òdodo kó lè fojú hàn wà àrọ́fàhù àrọ́gì ibùbí kọ́ọ̀lì àfáwà àrọ́gì ọ̀rọ̀ ilé ti bọ̀kàtà ń sin wọ́n ní àbá nínú àtàkífò alámuhimmati ta'arif page 322 wọ́n wá ní ìgbà tí àfáwà àrọ́gì táwọn fẹ́ ṣe ta'arifu al

alkhilafu nínú lílò àwọn àfà kò yàtọ̀ sí ìtumọ̀ kò jáde kó nù ìtumọ̀ èdè walakinnahu jaa khassan bil maqasid ash-shar'iyyah al-fiqhiyyah wal-fiqhiyyah ṣùgbọ́n ó kàn jẹ́ pé nínú ìstìlá wọ́n máa ń lò particularly wọ́n máa ń lò fún àwọn al-maqasid ash-shar'iyyah ni àwọn àfojúsùn sharia wal na máa lò khilaf fún wọn kí ń lò nínú ìstìlá fún nǹkan àwọn nǹkan tó bá jẹ́ àfojúsùn sharia lọ àtàfojúsùn fiqh على الخصوص هنا من له سبيشال فالاختلاف يكون في الفقه وان اختلاف من شل انه فقه والافتراق في العقيده شما الافتراق انه عقيده انه انت من شل تو كذا بس على هنا ني بي سري الاختلاف انه فقه انه انت من لو اون لو من شل سي شما الافتراق كما سو بي ايان او تي كو سينو افتراق ابا وان كباي فرقه ني وان انه عقيده ni wọ́n ti yapa nínú àkílà ọ̀rọ̀ manhajù ní ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀rọ̀ ìkìláàfù ni èyí lè ṣẹlẹ̀ nínú fíkín kódà yíó ṣẹlẹ̀ láàrin alùsúnnà sálùsúnnà lẹ́mà gbọ́ pé alimam malik mazhabu wọn rẹ̀ lórí ọ̀rọ̀ kan kọlù wọn lórí ọ̀rọ̀ kan tẹ́sì rí kọlù imam ahmed tí ó yapa sí lórí ọ̀rọ̀ fíkín ẹ̀tí ọ̀nà sáà mẹ́sì bẹ̀tẹ́ lọ́wọ́ ولهذا يظهر إدراك الفرق بين الاختلاف والافتراق wọ́n ní pẹ̀lú àwọn kẹta sọ ire ìyàtọ̀ yóò fojú hàn láàrin al-ikhtilaf àti al-iftiraq haythu yajibu an yu'na bihi ahlul ilm lábára tó jẹ́ sí pé ọjọ́ ọ̀rọ̀ àyàn káwọn olùmọ̀ kan sàkólé kan lílo وبعض شباب الصحوة الذين لم يكتمل فقههم في الدين لا يفرقون بين مسائل الخلاف ومسائل الافتراق وني nígbà tó yẹ pé àárí apá kan nínú àwọn olùpèpè tánláwọn pèpè sójú ọ̀nà Ọlọ́run Allah subhanahu wa ta'ala àti àwọn apá kan nínú àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ asahwa àwọn ọ̀dọ́ tó jẹ́ pé Ọlọ́run ní ká máa dìde ní dìde pàwọn fẹ́ sẹ́sìn awakening and awareness Islamic awareness ó ti ń ṣẹlẹ̀ dáadáa tó yẹ pé arápọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lásìkò yìí àtọ̀pọ̀lọpọ̀ àwọn olùpèpè lam yaktamil fiqhuhum fi din tó yẹ pé àgbóyé wọn nípa ẹ̀sìn ò tí pé la yufarriquna bayna masáìlì khilaf wa masáìlì iftiraq wọn ní sí yàtọ̀ wọn àmà yàtọ̀ láàrin ọ̀rọ̀ ìyapa àti ọ̀rọ̀ iftiraq wọ́n fún mi lásìkò nítorí ìbéèrè wọn lásìkò títàn bẹ̀tẹ̀ jí kí n sí báyìí ṣe nínú problem tàí láwùjọ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tánàwọn pèpè wọ́n láwọn ṣe dáwà sàlàfíyà nínú àwọn olùpèpè àbọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀dọ́ problem ni pé

wọ́n ní eh, irú àwọn ìyapa yìí kó dẹ̀ ṣe kalibá ní gẹ́gbà pé bídíà ní kúrẹ́tọ̀ wá pé ṣe sọ́lù ìtẹ̀mí ló ní bídíà àà ẹwà ọgbogbo lè mi ṣe ń yàgbẹ́ sí kí ń wá yìí wàláhí ìmọ̀ dún yẹn gan ìmọ̀ dún yẹn gan pé ṣe kalibá ní lè mọ́rọ̀ yẹn náà ṣe bídíà ní wọ́n pé in tí wal-iftiraq wọn kí ń lẹ́yìn lórí ẹ̀ al wọn máa ń lẹ́yìn a mú wá mú ọ̀rọ̀ ìfìrọ́pù wá wọ́n máa mú àpéjú justify ìfìrọ́pù pé nígbàtàwọn àfá ò ti lẹ́ra wọn lórí ìyẹn náà ẹ̀yìn ò lè lẹ́ àwọn èèyàn lórí ilé ìnà ẹ máa wò pé wọ́n lọ́hun nígbà ń yóò ti ẹ̀yí ẹni rárá tàdé ń sàlàyé láti jọ́ tẹ́yìn bá gbọ́rọ̀ àwọn àpéjú ìyẹn inú ìyà wàláhì àwọn èèyàn kan sáà ń kó ìgbájú fún dáwà láwùjọ wa yìí ọlọ́run ní kí ẹ̀mí dáwà yìí gan wàláhì àwọn èèyàn kan sáà ń kó ìgbájú fọ́rọ̀ dáwà pé àìwà àwọn gbogbo lọ́wọ́ bá tó lẹ́ni iṣẹ́ ń ṣe dáwà bá ikú dáwà ọ̀rọ̀ dáwà ò rí wọ́n yàtọ̀ fún ọ̀rọ̀ ìftirāq ẹwà rí láàrin àwọn àfáà bẹ́ẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ ìsìláàfù láàrin àwọn afábẹ̀gbẹ́ pé irú ìyẹn rẹ̀ èyàn kan oníyàn nìkan jáde kún lórí súnnà lórí ẹ̀ a sì ma mánéjì ara wa lórí ìsìláàfù yẹn ẹ̀sí ọ̀nà sáma yìí sí irú ẹni ìwọ̀n ṣẹlẹ̀ láàrin wa dáadáa kódà bá ṣe jòkó ìwọ̀n pé a ní àwọn ìsìyàrọ̀ ti kọ̀kan tẹ́ni kọ̀kan wò pé ah, n tẹ́mi sàlẹ́sà nínú ọ̀rọ̀ ìdájọ́ mo mọ̀ ń bí dáadáa àwọn tó yẹ́ sí pé tán bá kò lè rẹ̀ àwọn máa ń dáwọ́lẹ̀ ni ṣẹ̀tí ọ̀nà dáma ìsìn tó yìí jẹ́ sí pé mọ́kìlù tèmi ni pé èyàn kàwọ́ ọmọ yà ní ẹ̀dàkùn ṣe irú yẹn náà mọ́mọ́ àwọn tí wọ́n sì àwọn mọ́ ń dáwọ́lẹ̀ tabakó orí rùgbó èyí èmi mọ́ ń kàwọ́ ọmọ yapa a lè yapa náà wọn because ọ̀rọ̀ nípa ìsìláàpù yẹn kìí sọ̀rọ̀ ìfìrọ̀ ẹ̀tí so ó ní gbogbo ó ń kálukú wá dẹ̀ ní nǹkan tó ń kálukú wọ́n bá nǹkan tó ń kálukú ẹnìkọ̀ọ̀kan bá ṣe òní ó sọ bá ṣe bá lò ṣe bá yìí sí ẹwà rírú ẹ̀ tó pọ̀ láàrin àwọn àfá àti jẹ́ sí pé irú ìyẹn rèé àwọn àfá ò ní bára wọn jà lórí ṣùgbọ́n ó kálukú ọmọ sàlàyé ya eléyìí báyìí lòdodo nínú masala yìí ẹ̀tí ẹ̀dá táwọn yìí sí kódà àwọn ọmọ ṣe rọ́dù fúnra wọn ẹwọ ọ̀rọ̀

òun náà lọ́jẹ́ tó torí ẹ̀lọ́jẹ́ pé tọ́ bá rí ìyàn kan tó bójú tàbá ní ìsàlù sínú lórí mọ́ fi ń fọ́ ẹ lórí mọ́ fi ń fọ́ ẹ pé àà ah, ah. àwọn alùsúnnà lẹ́yìn ọjáde kó alùsúnnà yìí ìwọ ọmọ kó láwọn òṣòòlù ni wọ́n ti ṣàánú gan Ọlọ́run bá ti ó ti gbé wọn kalẹ̀ ẹgẹ́ bí oríire fàdí ó mọ̀ àwọn àfá pọ̀ gidi gan lóríṣìíríṣìí ìlú nínú àgbáyé Islam wọn bára wọn láyé wọn àjọ sẹ̀mí papọ̀ lóríṣìíríṣìí madari ẹlọ́wọ́ àwọn tíra tí wọ́n kọ lórí ọ̀rọ̀ àkídà ẹlọ́wọ́ àwọn ṣàfẹ̀íyà àwọn àfáà ṣàfẹ̀íyà ẹlọ́wọ́ àwọn tíra tó kọ lórí ọ̀rọ̀ àkídà ti manhaj ẹlọ́wọ́ títà àwọn hanabila ẹlọ́wọ́ táwọn malikiya ẹlọ́wọ́ káàkiri káàkiri nǹkan kan náà ni gbogbo wọn fi ń rinlẹ̀ ṣùgbọ́n tó bá dé sí ẹ̀rì fún ọmọ yapa ẹ̀tí ọ̀nà táwọn ìsìn wọ́n mọ̀ yapa nítorí pé ọ̀rọ̀ usulu dín ọ̀rọ̀ tó clear ni tó bá fi lè jáde kúrò ń bẹ́ ìfìtìrọ́pì ni ó ní wọ́n jẹ́ kẹ́gbà fún alimam Abu Hanifa nígbà tí wọ́n sọ̀rọ̀ ìrìjá ẹ̀tẹ́ ẹ̀dẹ́ sáwọn ìsìn yá eléyìí bá ìbídá ni ọ̀rọ̀ ìrìjá lílé eléyìí sí ọ̀rọ̀ al-sunnah wal jama'ah ẹ ma ọ̀rọ̀ alimam Malik rahimahullah ta'ala lórí ọ̀rọ̀ alimam Abu Hanifa ẹ bá imam Malik jẹ́ tí mamman Malik bá rí pé èèyàn kan lọ sí halqa Abu Hanifa láyé kò ní jẹ́ àtẹ́ ní halqa wọn láyé tó bá fi lè mọ̀yàn pé máa lọ sí halkọ̀ Abu Hanifa tó bá dé wọ́n lè jáde kò ní halkọ̀ àwọn pé ẹni kankan tí bá ń jókòó tí Abu Hanifa ò ní jókòó tí àwọn láyé ẹ̀rí mi gbọ́yé bẹ́ẹ̀ ni Sufyan al-Thawri bẹ́ẹ̀ ni Ibn al-Mubarak tó bá fi lè mọ̀yàn pẹ̀lú Abu Hanifa kódà bá mọ̀ pé ń Abu Hanifa lásán bá bá láwàálà ẹlọ́wọ́ àwọn nùkú láti tí alìmam Abdullah ibn Imam Ahmad rahimallahu ta'ala tó mú wá nínú kìtàbù sunna kìtàbù sunna ẹlọ́wọ́ àwọn nùkú láti ó dìdí fún alìmam Abu Hanifa ní odidi ọ̀rọ̀ ńláńlá tó wá kó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wá lọ́dọ̀ àwọn àfáà arìsílọ́kẹ̀ jama'a lórí bá ṣe ń bá alìmam Abu Hanifa lò alìmam Malik rahimallahu ta'ala sọ pé ma kada Abu Hanifa ta illa ad-din àwọn ọ̀rọ̀ tó ní agbára débi pé ẹni tó gba ọ̀rọ̀ yẹn ó ní qala malikun kalaman yukhrijuhu min ad-din àwọn àbá ọmọ sọ fún Abu Hanifa pé kódà ká má bú àbúkọ́ bá bí Abu Hanifa sáyé kò bá sì lórí fún jùkọ́ bí lọ náà òfò kò ń ṣe kó wákà fara Abu Hanifa ní àmọ́ nítorí jàlálà rẹ̀ bóyẹ tóbi tó kírò orí rẹ̀ mọ́ para díẹ̀ sí máwọn èèyàn lọ́wọ́ òun ní ọkùnrin aláìgbọ́n nǹkan yé yìí tó lè kà fara Imam Abu Hanifa torí pé kọ̀ọ̀mọ́ báwọn Muqbil bin Hadi al-Wadi'i tí wọ́n ṣe wọ́n pè ní nashiru sahifa nashiru sahifa ẹlọ katira yẹn tí yẹn bá katira yẹn tó bá jáde tó bá katira yẹn tán tó bá rí àbúwà nípa yóò fi eré sí ni wallahi ẹlọ ka nashiru sahifa ó dìdí tíra ńláńlá báyìí orí Abu Hanifa wọn bá dáa al-Imam Abu Hanifa àmọ́ àwọn akẹ́kọ̀ọ́ òye àwọn ọmọ wá kẹsẹ̀ bọ́sẹ̀ àárínú wọn tí ó sàṣe jù nípa báwọn àfáàsí bá Abu Hanifa lò àárínú wọn tí ó sàṣe tó nípa báwọn àfáàsí bá Abu Hanifa lò ẹni tí ó dúró dédé ni yóò máa lò pẹ̀lú Abu Hanifa báwọn àfáàsí lò pẹ̀lú ẹ̀ ẹjọ́ ìrìnàdá bá ń sì kò dẹ̀ ní fi ọ̀rọ̀ Abu Hanifa sẹ̀rí lórí àti ètò bẹ́ẹ̀ ni ò ní kàfàrọ̀ Abu Hanifa kó sàṣejù nípa àrìmọ́ Abu Hanifa ṣùgbọ́n yọ́ bá Abu Hanifa lò ẹgẹ́ bá wọn fà sí bá Abu Hanifa bọ́ ṣe bá wọn lò kò yẹ bá ń sì so nítorí káwọn èèyàn má ba káyé má ba kò àwọn hanafiya kan bẹ̀rẹ̀ pé wọ́n ní agbára gan wọ́n ní wailun adada ramli alamarodda kọ́wàlá àbí hanifa wọ́n ní ìbínú ọlọ́run bá orí burúkú ọlọ́run níye òǹkà yẹ̀pẹ́lẹ̀ kọ́ ma bá gbogbo ẹnikẹ́ni tó bá takọ̀rọ̀ àbú hanifa àwọn àbá ní àbó mi ẹjẹ́ ká bá yí kó wà láàbú hanifa wá ẹ mọ̀ ìpé kó dàbí yọ̀bá takọ̀rọ̀ àbú hanifa gan kan se nú ẹ̀sìn nítorí so níparí ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń ka tírà àtàwọn tán sí dáwà wallahi àwọn tó jẹ́ sí pé ọ̀rọ̀ dáwà yóò kò yé wọn sí kò ni so so àfikọ́lọ̀bà wa ta'ala kó sàánú ẹnìkọ̀kan wa so kó jẹ́ kí a mọ̀ òdodo lódodo kó ìjẹ́ kí a lè tẹ̀lé kó ìjẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kó lè ká sí àlàfo tí ń bẹ láàrin òdodo àti irọ́ ìlà ń rí báyìí náà wàláì kó kan cross lásán náà ni ibi rọ́lù cross sí kó sì cross padà kọ bọ́ síbi dúdú ni wàláì ṣẹ́rí gbogbo téèyàn bá ti ń ṣe tó bá dá ìdàkejì rẹ̀ náà ní tí ó dá kan yí padà náà ni kó kan yí padà ni wọ́n sọ fáwọn ẹ̀ pé kúfùrù rọrùn gan ṣẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ yí máa ní tàbí rìn lẹ́hun sódìkejì rẹ̀ náà ni kúfùrù kó kan sódìkejì rẹ̀ ni ọlọ́run bẹ àbí kàṣọpọ́lọ́run sí lásán kúfùrù náà nìyẹn as simple as that ìsọkúsọ náà nìyẹn as simple as that anù náà nìyẹn so àbí kíyàn sọ́ra gan kíyàn sọ́ra tó yẹ pé nadúrù máa alhaqi haisu dára wà lánà ta'assabu li rijali ọ̀rọ̀ alìmáàmì rahimallahu ta'ala ni pé nadúrù máa alhaqi haisu dára gbogbo bí kíbi tó dodo bá ń lọ là ń tẹ̀lé lọ wà lánà ta'assabu li rijali àwa òdẹ̀ ní sọ pé in táwọn èèyàn kan bá ti sọ àwọn èèyàn kan ibi tó dodo bá ti ń lọ ni idha kana al-haqqu ma'ak naduru ma'ak wa idha kana al-haqqu ma'a ghayrik naduru ma'a ghayrik wa natrukuk wa sha'nak anta wa sha'nuk a fi wọ́lẹ̀ apá ọtí ni pẹ̀lú gbogbo ṣe sí ẹ̀ ajẹ́mọ́ tẹ́lá wọn tó والقران دائما يدعو الى الحق اريدو سيني قراني من كيكوي سيني غوغوغا تحقيق الحق وابطال الباطل كف يريدون الى لودو كاسي باي باجي هذا والله اعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك جزاكم الله خيرا آه، جزاك الله خيرا آه، الاستاذ ايضا هذا ما يقال بجرد كما يرون حيث كان يسوق المبتدئين إلى ما يرون كما يسوق العامين ní àlọ́sí ẹ̀wà ní kàpé nọ́mbà mi àwọn ọ̀rọ̀ nípa jẹ́ ní wẹ́tọ̀ ní ìgbìyànjú lọ́wọ́ lè rẹ̀ sáré sí angel ideas ní ìsìnwájú tó yánà wà lọ pẹ̀lú máìkì máìkì dáa ní sọ̀rọ̀ ó ti ó ti wík ẹgbẹ́ sí bí òṣáájú ṣe ń àjò láti àgbàtìgbà láti bẹ̀rẹ̀ títí di àsìkò yìí táà gbọ́ táà gbádùn ẹ̀ àti gbogbo tí àtàjò kó síta ń gbádùn rẹ̀ ìjọ rẹ̀ lólóṣè ni àwọn àwọn ìlàjò kó sì gbogbo bá ti ń gbádùn gbogbo ilé àwọn ilé ọ̀nà ọ̀rọ̀ àbá kí ó bá lásán lè ṣe ọ̀rọ̀ wa à ń fi àsìkò yìí àfi ń dọ̀bẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ìlà ẹlòmí ò fi mọ̀ débi tí ń lọ náà àti àwọn obìnrin náà ń gbọ́ ààyò àwọn náà kò mẹ́ torí àìyọ wọn kò nínú oríire bí ọlọ́run bá wá sí dá ọkùnrin tó gbóbìn ó sì gbé ẹ̀sìn pẹ́ ọ̀kan wa lọ́rùn àbí àjẹ́ náà tọ̀rọ̀ àwọn wò ní ẹ̀hẹ́n ọlọ́run bá wá kí ó máa rọ́ mẹ́rin ọ̀kan wa ní oríire ayé àkẹyàmọ̀ àfíṣẹ́gbòrò náà wọ́n máa jẹ́ kí a ó ètò ìrẹ́ra mọ́ ìgbà wẹ́rẹ́wẹ́rẹ́ sẹ́rí ìjòkó táwọn yìí òun ni ó yàtọ̀ sí àwọn ìjòkó míì tí ma ń wáyé bí wá sí ìta gbangba ilé ìbáyìí halkotun ìgbéyà tó ti báyìí nísìn halkotun ìgbéyà a gathering tí ó jẹ́ gathering ìgbìmọ̀ ni so wọ́n ló jẹ́ tó ma ń wá weekly on weekly basis wọ́n ni gathering ìgbìmọ̀ wá tòun lẹ́gbẹ̀ẹ́ pé ìsáàgbọ̀ àgbà tó wà nínú ọ̀rọ̀ wọ́n wọnú kéwú ṣẹ́lúgbà tí wọ́n ń sọ ìgbàdán sọ̀rọ̀ lórí al-qa'ida al-juz'iyya al-ijmali ṣẹ́lúgbà tí ń sọ̀rọ̀ kẹba ara rẹ̀ lórí ṣe ń wó lórí àwọn èèyàn ti sọ náà <laughs> àwọn ìgbàdẹ wá padà sí tiwantiwa wọ́n padà ríṣèṣì wọ́n padà tó àbí ìbánisọ̀rọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí wà láàyè fàwọ́wà mọ̀tẹ́bùrù bó ti bẹ́ẹ̀rẹ̀ wí òun ló bẹ́ẹ̀rẹ̀ kò sẹ́ni tí ó lóun òun nǹkan hátà ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ti yé báyìí sí àkódà ẹni tí ó bá wa sọ̀rọ̀ gan tó mú nǹkan èyí ń jẹ́ òsáàrù kọ́nà bá ní fi ọlá kí bá wa túbọ̀ sọ ìlú dáadáa ah, ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní máa ń wá ẹni tó bá nìfẹ́ máa wá lọ́nà tó kó fi máa lọ torí tíra ni à ń gbélé wò kò wá ní dá ká máa wúra wa bí orí ẹran bàtà gbogbo ní kíláàsì yẹn eléyìí ga ni fún kálukú ní tíra yẹn lọ́wọ́ ti ẹni tí kò bá ní hard copy ó lè ní soft copy rẹ̀ lórí fóònù kó download ẹ̀ àbí kó wá gbà lọ́dọ̀ style àbáwọn tó bá ní tó bá ṣe ń ṣàlàyé ẹ̀ sókè òun ni kò ní fi síyàn ẹlòmí wa wò dà báwo ni tèmi tó yẹ kó mi ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ kéwù náà ni ilé o tiẹ̀ mọ́tíra ká dípò tí wọn àtọ̀tọ̀ fẹ́ pẹ̀lú o tiẹ̀ mọ́ ń pa fóònù tẹ́yìn náà bá wá bíbá yẹn ní lọ lásán o bíi ti dá ìwà ìlú kọ̀ọ̀kan ẹ̀ ní lọ lásán ẹ mú wọn fàní tó tó gbọ̀ngàn dáadáa torí àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ní ọ̀rọ̀ mọ́tíhàjù ni ó ti yé bákan náà àwọn tí a bá kó tíra yẹn dání tó kó dáa ká mú jọ́tà dání láti mọ jọ́tì àwọn àǹfààní ẹni gbogbo ìgbà tí wọ́n sọ pé jùlọ ìyá ìjùmọ̀ ilé òtí ẹ̀rẹ́ yẹn tẹ́lẹ̀ tí ń kọ̀ nǹkan wa ni wọ́n ń kamila tẹ́lú báwọn ti ń sọ pé ẹ̀rù báwọn èèyàn bọ́n ń ba ìmọ̀jẹ́ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni ní wà lẹ́sẹ̀dẹ̀ ní ewu àwọn èèyàn ti ń ba ìmọ̀jẹ́ ìmọ̀ ń jábọ́ báyìí Musa sì ń rojọ́ òun ni mo náà

ó ní kí ni ìdájọ́ kí a máa tẹ̀fíyàn pẹ̀lú ẹ̀rí nínú kìtà àti súnà kí ni ìdájọ́ ká máa tẹ̀ kíyàn àti pé kí ni ìdájọ́ ẹ̀kọ́ táwọn obìnrin máa ń lò yẹn pẹ̀lú ẹ̀rí sẹ́tìrí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí tẹ́lẹ̀ yìí sọ yìí ìyẹn ti ń kẹ́fìn àwọn àwọn ẹ̀ńtọ́pẹ̀lẹ̀ àtàwájọ́ níbi bẹ̀rẹ̀ pẹ̀lú bí náà sí lápò pẹ̀lú ẹ̀rí ń gbà ní fíìmù kẹ́kì kẹ́kì nǹkan bẹ́ẹ̀ ó ti yé báyìí lẹ́sìn so òun ló jẹ́ pé àwọn ọmọ sọ gbogbo àtàbátẹ́ béèrè ọ̀rọ̀ nípa àmọ̀lọ́dọ̀ àwọn afá wa kí a máa fi ẹ̀kọ́ sí fún òní bá wa sọ̀rọ̀ pẹ̀lú ọdún orí tẹ́lẹ̀ náà pẹ̀lú ẹ̀rí náà ó ti bá wa sọ̀rọ̀ ó ti yé but sẹ́ni wo pẹ̀lú mi wá jẹ́ pé wá jẹ́ pé lásán pẹ̀lú ẹ̀rí ẹ̀kì kẹfì bí a ìbẹ̀rẹ̀ yìí ó wá lè jẹ́ kí ó ní mú gbogbo bẹ̀rẹ̀ yóò ní kí àmọ́ ìfẹ́bẹ̀ ọ̀sáà kájákùn ọ̀pọ̀lọ́wọ̀ bá bẹ̀rẹ̀ wọ́n kí wọ́n gbé e kalẹ̀ ní ìgbé kalẹ̀ gẹ́gẹ́ bí pé yóò lè mú ẹni tó bẹ̀rẹ̀ yóò lè pẹ̀lú bẹ̀rẹ̀ láti wá báyìí nípa ọ̀rọ̀ tí a mú fẹ́ tó kéré ìjọ dáadáa àti fún àwọn àdúgbò náà fọ́lẹ̀ ọ̀rọ̀ fọ́lẹ̀ ọ̀rọ̀ síwájú kí n tó dáhùn ìbéèrè yẹn wọ́n bẹ̀mí àwọn ìkíni ìmẹ́ẹ̀tàkà tọ́lápọ̀pọ̀ wọ́n ní jẹnẹrétọ̀ tí a lò wọ́n ní ó ní di ìnáwó bákanáà wọ́n ní microphone tí a fi sọ̀rọ̀ yìí wọ́n ní òun náà ó ti rẹ̀ ẹlẹ́kẹta wọ́n ní engine pé òun náà ó ní ìnáwó rò pé ẹni tí ó bá fẹ́ dásítọ́lọ́run bá lábala àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta ìkó pé nọ́mbà yìí 081-0282-7351 081-0282-7351 fún àwọn nǹkan mẹ́tẹ̀ta yìí náà àṣẹ rí ìdájọ́ ìkúnlẹ̀ ní ṣókí nínú àwọn ọ̀rọ̀ fẹ́ kó wọ́n ń dá awuyewuye rẹ̀ láwùjọ wa ni nítorí pé àṣà wa ò ní kí a kúnlẹ̀ kíra wa ká tẹ̀ kíra wa láti sàpọ́nlé ẹni tó bá ju ní lọ láti tẹríba láti fàjùlọ́rùn ṣùgbọ́n gbà tí a gbé àṣà yìí sí ẹgbẹ́ ẹ̀kọ́ Islam a rí pé Islam tako Islam tako àwọn àyà Qur'an nìkan bẹ táwọn yẹn máa mú wá àyà ilé tó wà nínú Suratul Baqara tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pa àwọn màláìkà láṣẹ láti ṣùgbọ́n fún wọn nabi Adam alayhi salatu wasalam wa idh qala rabbuka lil mala'ikati isjudu li Adam fasajadu illa iblisa aba wastakbara wa kana minal Aya àwọn èèyàn máa ń lò lẹ́rìí ṣùgbọ́n kò kí ń ṣẹ̀rọ alákọ̀ọ́kọ́ ni pé àwọn màláìkà lọ́wọ́ bá lọ́sùn ta'ala paláṣẹ wo ni kí ń ṣe màláìkà àdẹ̀mọ̀ ipẹ́ tẹ̀kìlífù àwọn màláìkà yàtọ̀ fún tẹ̀kìlífù ti wa sọ́ṣwàlálà àwọn tọ́nà bá lè kẹ́lá bọ̀ àwọn màláìkà lọ́rùn ní ìjọsìn ó yàtọ̀ fún ìjọsìn ti wa ìjọsìn àwa àtàlì jẹ̀nú lọ́pàpọ̀ so yíba ìsì so yíò lè mú ẹ̀rí àwọn màláìkà kọ́ máa lù fíyàn

tànàbí yusuf alayhi salatu wasalam àwọn yamma lò yẹn náà wà nínú surati yusuf wa rafa'a abawayhi ala al-arshi wa kharru lahu sujada eléyìí náà fànàbí yusuf ni òun ló bá lọ́bí jẹ́ pé kódà ó dùn mami wípé alìmáàmù tọ̀ntọ́wì alìmáàmù tọ̀ntọ́wì tafsirun wọn tí wọ́n lò ní mọ̀kọ́rọ̀rù ní jami'atul azhar tàbí ń kọ́ wọn ní tafsirun ní university azhar ẹlọ́ka tafsirun yẹn gbà tó ń sàlàyé à méjèèjì alìmáàmù tọ̀ntọ́wì gan jẹ́ kó yíwa wípé eléyìí rèé kò sínú ṣẹ̀rí àtiwà Sheikhul Azhar alákọ̀ọ́kọ́ alimamu kọ̀ntọ́rì wọ́n jẹ́ kó yọ wípé eléyìí ò kí ń ṣẹ̀rí fọ́wà wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo àwọn àyà yẹn wọ́n dẹ̀ jẹ́ kó yọ wípé ìkúnlẹ̀ kíyàn rí àṣà tó islam ní ọba mọ̀ nínú islam so ká tó máa sọ Ibn Kathir ká mọ́ tó máa sọ alimamu Qurtubi ká tó máa imamu fasirin ká tó máa sọ alimamu Baghawi so ibà so àwọn nǹkan yẹn ká gbà so ibà na'am torí pé ṣẹ́rù mọ́ kọbílà lẹ́nu anábi sallallahu alaihi wasallam sọ pé anábi sọ wípé ọ̀tíyìtù khamsan lam yu'tahunna nabiyyun qabli nínú àwọn kamara rìn yẹni pé wa kana nabiyyu yursalu yub'athu ila qawmihi khassa wa bu'ithu ila an-nasi kaffa àwọn ànábì ọlọ́wọ́n bá tó ti kọjá lọ àwọn ìjọ wọn nìkan ọlọ́wọ́n bá máa ń gbé wọn dìde sí ṣẹ̀rí àwọn ọ̀kọjá àwọn ìjọ wọn wọ́n bẹ̀ ìsúlẹ̀ náà sì káàfà èmi ànábì ọlọ́wọ́n bá ní kẹrẹ rẹ̀ sí gbogbo ayé tí ṣẹ̀rí àmì kárí gbogbo hadith kan bẹ tọ́wọ́ tọ́ yẹ pé alimami ibn Majah wọ́n gbà wá hadith yìí àwọn èèyàn máa ń kún gan ẹnu máa ń kún gan nítorí hanzala hanzala tó bùn ah, ubaidillahi sadusi àwọn èèyàn sọ pé bùn abdillahi sadusi àwọn èèyàn hadith yìí ó lẹ nítorí sayyi'u alhizbi ni ẹjọ́ lọ́dá máa ń ṣe ẹni tí hizbi rò dáadáa ni ṣùgbọ́n hadith yìí láwọn mùtàbà àtàtàwọn shawahid èyí tó yẹ sí ó padà fún lágbára torí pé hadith wa dọ̀ífù lè padà di hasanu li ghayrihi so hadith yẹn padà di hasanu li ghayrihi bẹ̀t tọ́lá ń fà yẹn ẹfì yẹn lẹ̀ fún wọn hadith ní pọ̀ ẹlọ́wọ́ hadith wà nínú al-mu'jamul kabir li hadithu Mu'adh bin Jabal hadithu yìí náà ó wá láwọn ẹgbàwá tó pọ̀ ṣùgbọ́n ẹgbàwá tẹ́mi sọ fún ẹ yìí eléyìí tó wà nínú mustadraku al-Hakim ni al-mustadraku al-sahihayn títí al-Imam Hakim Abu Abdillah an-Naysaburi ẹgbàwá yẹn lálàáfíà dáadáa lọ́wọ́ al-Irwa Irwa al-Ghalib ti Sheikh al-Albani fi takhrij ahadithi Manar as-Sabil wọ́n jẹ́ kó yọ pé hadith yìí lálàáfíà dọ́ba kò sí nǹkan kan tó ṣe hadith yẹn tó bá ń sọ ilé tó wà nínú musnad imam ahmed àrísọ kò ní problem ṣùgbọ́n ilé tó wà nínú mustadrak kò ní problem rárá hadith yẹn lálàáfíà kò yé báyìí sí òdì méjì àbí nínú àwọn ẹ̀rí lórí ẹ̀ ìtàn tí wọ́n mọ̀ dáadáa náà ni ìtàn tá mọ̀ dáadáa náà ni ìtàn àwọn Ja'far àtàwọn èèyàn rẹ̀ tó ṣe hijira alákọ̀ọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Najashi

wájìbù ní kóbìnrin mùsùlùmí bojú obìnrin tí ó bá bojú ní ẹlẹ́ṣẹ̀ ni ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni obìnrin mùsùlùmí bọ̀rọ̀ bojú èyí tí ó bá bojú ní obìnrin mùsùlùmí ìṣẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala ala khilafin bayna al-ulama àwọn àfáà ya parí lọ́rọ̀ yẹn tó sọ àrínà àwọn àfáà tí wọ́n ní ìbojú in tó dáa jù ní ṣùgbọ́n kìí sọ̀rọ̀ yẹn ó náà ni ọ̀rọ̀ kan nínú ẹgbàá méjì tó wá látọ̀rọ̀ Imam Ahmad rahimahullah ta'ala

ẹ̀rọ pé wọ́n àbá lọ́gbà bẹ́ ibi tí apá wà ní ojú àti ọwọ́ débi ọrùn ọwọ́ bí débi ọrùn ọwọ́ bí kìí ṣe bí gbọ́nwó débi ọrùn ọwọ́ bí nìkan láwọn àbá kan sọ pé kìí sọ ọ̀rọ̀ àti pé wal qawaidu minan nisa allati la فليس عليهن جناح أن يضعن ثيابهن من سورة النساء كنت معايا يعني أو بيتا تدارك لنا الله سبحانه وتعالى من سورة النساء والقواعد من النساء والقواعد من النساء من سورة النساء نعم ها نعم قرآن chapter 4 نعم aya yẹn rèé oúnjẹ ọkọ̀ ayé pé àwọn obìnrin tó bá ti darúgbó àwọn obìnrin tó bá ti darúgbó kìí sọ̀rọ̀ èèyàn ní fún wọn láti lo nìkọ́ kò ń ṣe pé kìí sọ̀rọ̀ èèyàn fáwọn obìnrin tó bá ti darúgbó láti mọ́ bo ara wọn àyàgbá ẹ̀nà sí yàbà hù náà àwọn yarúgbó lè máa rí owó ayàyàn sọ bẹ́ẹ̀ tó ń sọ ní pé wọ́n lè mọ́ bojú wọn nítorí wípé in tí a fi ní kóbìnrin bojú ó ti kúrò lára wọn ó ní hadithu sufahul kọ̀dẹ́yìn obìnrin tẹ́kẹ̀ẹ́rẹ́ tí ó hún jọ hadithu tánàbí sọ́lá so yíba yìí so àbí tálí ọ̀rọ̀ pọ̀ gan sọ́wọ́tí nóòrùn aláwọ̀ àzìlákùn bá fẹ́ràn so wọ́n pẹ̀lú sákèsí pé sọ́wọ́tí nóòrùn láàyẹwà so ah, eré yìí báyìí so àwọn ẹ̀rí pọ̀ gan yíba yìí sí anábi sallallahu alaihi wasallam la tantaqibu al-mar'atu al-muhrima wa la tantaqibu al ولا تلبس القفازين ولا تلبس القفازين حديث yìí dalilu gidi gani kò yí bá ń ṣe pé obìnrin ọmọ bojú ni tó bá wá wà ní ihram wọn nílò ní niqab ṣùgbọ́n ó bojú wọn tí wọ́n bá rí ọkùnrin kò tí yí bá ń sì ó ní hadith yà ń ṣàkóso yàlá tó ní kana rukban yamurruna bina àwọn èèyàn tí ń gùn nǹkan gùn wọ́n máa rìn wọ́n máa kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn táwọn bá ń ṣe hajj pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fàyíza jáwàzúnà fàyíza àdáwùnà tó bá ti súnmọ́ wa sadalat ihdana min jilbabiha jilbabu wa la wa ìgbà yẹn ṣùgbọ́n kò sọ bí kó bẹ̀rẹ̀ má bojú sàwáà nǹkan yẹn bá ṣàrọ̀ ojú rẹ̀ ní àbí ọ̀bá ṣàrọ̀ rẹ̀ nǹkan tí òun bojú yẹn ọkàn ojú rẹ̀ ní àbí òkàn kò yẹ báyìí sí so a obìnrin lè ó lè bojú rẹ̀ pẹ̀lú jìlbáàbù rẹ̀ pẹ̀lú kìmáàrù rẹ̀ nígbàtí máa ń ṣe hajjú ṣùgbọ́n kò lè bojú pẹ̀lú nìkan ti báyìí sí so hadith yẹn ẹ̀rí wà ń bẹ̀ wípé tó ń ti bẹ́ẹ̀ rí kódà láwọn àyè ibi tó ti ń jẹ́ èèwọ̀ bóbẹ̀rẹ̀ kó lò nìkan yóò tó ń bojú nígbàtí kíni nígbàtí àwọn ọkùnrin bá fẹ́ kọjá so ilé tó fẹsẹ̀ rinlẹ̀ tí ò sí iye méjì bẹ́ẹ̀ ni pé wájìbù ní kóbẹ̀ kó oyin lọ́lọ́ rẹ̀ nígbàtí wọ́n ń ṣe ìdáhùn mọ̀ pé ó dá púpọ̀ pẹ̀lú orí òsáà kẹ tó ń bèèrè mọ́ àbí àwọn àfáà mi náà torí pé àwọn àwọn èèyàn pé àdúgbò ti wà níbí báyìí wọ́n láwọn ẹ̀rí tó pọ̀ nípa gbogbo àwọn ẹ̀rí tí wọ́n mú àwọn kódà àwọn náà tó láwọn ẹ̀rí tí wọ́n máa sọ fún ẹgbẹ́ wọ́n bá rúkúnlẹ̀ bá nàbí àbúgbàbá rúkúnlẹ̀ bá nàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán lásán ní ìyàtọ̀ wà láàrin ahlus sunnah wal jamaah àti àsàlàfíyà torí pé àwọn ti gbọ́ àwọn èèyàn kan tí wọ́n máa ń sọ pé alùsùnà ni mí mi ṣe kankan àmọ́ alùsùnà ni mí náà eléyìí nínú àwọn àdáwò tí yọ́ aláwùjọ wá ní àwọn tí èdè òye tọ́rọ òye ni máa ń sọ nǹkan kò sí láàrin alùsùnà jama'a àti sàlàfíyà kò sí yàtọ̀ láàrin wọn alùsùnà àwọn náà ni sàlàfíyà àwọn náà ni asàlàfí yíò ilé tó wọ́n wọ̀ ní kòkò ní méjèèjì wèé bá ìsìn àwọn náà ni àwọn náà ni al-firqatul najiya àwọn náà ni at-ta'ifatul mansura at yìí gbogbo orúkọ yìí ibìkan náà ló ń lọ

láàrin ìyàwó àti màmá látọ̀dọ̀ ọkọ àwọn èèyàn ní à ìbéèrè tó dáa ni Allah ìbéèrè tó dáa ni man ahaqqu an-nasi bi husni sahabati ìbéèrè tẹ́ni kan lọ́bí lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam ní ummuk ta ló yẹ kí n ṣe dáadáa sí jùlọ anábì ní yàrá ni wọ́n

láàrin ìyá àti ìyàwó tàlọ ẹ̀kí ẹ̀sì dáadáa sí jùlọ ìyá ni ìyá ni ẹ̀tí ẹ̀nà sáwọn ìsì nínú àwọn ẹ̀rí tí ó fún yín lára bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí tí ó fún yín òun náà ni ìtàn àwọn ọkùnrin mẹ́ta tí wọ́n bọ́ sínú kòtò yẹn tí àpáta dè wọn mọ́lẹ̀ arákùnrin kan bẹ nínú àwọn ọkùnrin yẹn tó yẹ pé tó fi tàwọ́sọ̀rọ̀ ni pé kánàlì ṣe ìkọ́ ni kẹ̀bí ọ̀rọ̀ ni mo ní àwọn òbí méjì tán sì dàgbà bàbá àti ìyá mi àbí òun sì ní òun kórìíra kóhun kọ́kọ́ fún àwọn ará ilé òun ló ń jẹ ìyàwó òun àtàwọn ọmọ òun síwájú àwọn òbí òun òun wá wá nǹkan tó ń jẹ lọ lọ́jọ́ kan wá pẹ́ òun bàbá àti ìyá ìti sùn kóhun tó dé kò fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ló ń jẹ títí títí yà rẹ̀ fi jí àwọn àbá wọ́n ní eléyìí dẹ̀líìlù ní lórí káṣẹ tẹ̀kìdímù àwọn òbí wa méjèèjì lórí àwọn ìyàwó àtàwọn ọmọ wa tó ti yé báyìí sùn so àwọn òbí wa méjèèjì wọ́n gbópọn ju ìyàwó wa lọ tó ti wá ìsìn so kí àwọn ìyàwó náà kí wọ́n má bínú bí ọlọ́run lọ sí àwọn ọlọ́sẹ̀ tó ní àwọn ló dìyà kí ni ìdájọ́ kí ẹ̀mọ̀ ọ̀pọ̀ àwọn sórí àwọn ọ̀rọ̀ bí ẹgbẹ́ mọ̀ fíṣẹ́ àwọn èèyàn àti tó tó lè ìdájọ́ tó bá ń kàrọ àwọn ọ̀rọ̀ yẹn. náà ìdájọ́ ẹ̀ méjì wọ́n ní kí ìdájọ́ kí wọ́n máa kọ àwọn ìtàn tó yẹ pé yóò máa stimulate àwọn èèyàn àwọn ìtàn tí yóò máa mara àwọn èèyàn jí méjì tó bá yẹ pé àwọn ìtàn tá ń kọ ìtàn àwọn Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìtàn ẹni rí tọ́nà bá lékelá tó pè wá sákìsì nípa wọn láti Kùránì nípa àwọn sàhábà ní tó ẹgbẹ́ tí èèyàn bá ti ń gbọ́ ìyàn náà ìmánì yàn ọmọ ga ẹ̀mí yàn náà ó sì máa ń rinlẹ̀ dáadáa a máa ń dà láyé tí wọ́n kọrọ àwọn àtàn dáadáa báyìí ẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé àwọn àtàn rọ́ àwọn àtàn rọ́ ọkàn lọ́hún àwọn ìtàn kan irú ẹni rẹ̀ pọ̀ lórí Facebook ó pọ̀ lórí WhatsApp gan tẹ́kà lẹ́nu mi yóò kan lọ kọ àwọn ìtàn kan tí ò ṣẹlẹ̀ rárá wallahi ilé ìbá ìbúrú gan ilé ìbá burú ìṣesí tí gbogbo mùsùlùmí ẹ̀fẹ́ jìnà sí a ò kí ń fi rọ́ ìfẹ́ pèpè sí àwọn makarimul akhlaq àwọn ìwà tó dáa lọ́fẹ́ pèpè sí yóò wà lọ́wọ́ àwọn ìtàn kan tó yẹ pé àwọn ìtàn yẹn ẹ̀yìn yóò ti mọ̀ pé ìtàn tí ò ní ìsinà jù ìtàn tí ò nípìnlẹ̀ kankan tí ò níbi dáa lè wá sí ni tó ká sọ́ra pé lè haram ní kí ẹ máa fi yọwọ́ sí dáwà lọ́wọ́ àyà. ẹ̀dá kan ẹ padà mọ ìbéèrè tábà ní parí ẹ̀ ẹ dákun ẹni tí ó bá ti wù kó níyàwó tí kò wá rí ìyàwó kí ni yóò ṣe àwọn ìbéèrè yìí àwọn ìbéèrè tí ẹmẹ́jọ yà wá lẹ́nu tẹ́yàn bá ti máa ń sànkan kò túmọ̀ sí pé ìbéèrè yẹ simple yẹ tẹ́yàn bá ti mọ̀ kò simple náà àti pé tó bá ti wà ní òṣòro ẹ̀yin ò mọ̀ pé àwọn ìbéèrè kan bẹ tí ó mọ̀ hàn pé ẹni yìí ti wà depressed ìṣòro ní kíyàn wáyàwó kọ́ mọ̀ rí àwọ̀wò ọlọ́run mọ́ fi kàn wá ìṣòro ní kíyàn wọ́kọ̀ kọ́ mọ̀ ọkọ̀ tó yí báyìí sí báwa ṣe ń rò pọ́ rọrùn yẹn wàláhì kò rọrùn rárá ẹni tí wẹ̀ bá ti ṣẹlẹ̀ sí nǹkan tó lè ṣe náà ní kọmọ bẹ̀lọ́n bá lọ subhanahu wa ta'ala wa man yujibu al-mutarra idha da'ahu ọlọ́run ní kalẹ̀ nínú tí máa ń dá ẹni tí ìnira bá mú lóhùn nígbà tó bá pè nínú àwọn tí ìnira mú lẹ́nu yìí wà ọlọ́run Allah subhanahu wa ta'ala ti jẹ́ pé àwọn yìí gbígbàdúrà ń bẹ fún wọn tán bá dájú pọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala so kí yẹn bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú àwọn àdúrà tí yẹn lè yìí fún ẹni tó yá sí pé istas'aba alayhi amrun ẹni tí àlámọ̀rí kan bá fún pẹ̀pẹ̀ má tí nǹkan ká bá nira fún tí òun ṣe fún náà ní kọ́ mọ̀ sàdúrà yẹn ó dàbí yẹn bá fẹ́ sa ẹ̀zámù náà rí ìyẹn lè sàdúrà yẹn Allahumma la sahla illa ma ja'altahu sahla èrè ọlọ́run kò sí ń tọrọ rọ̀ tí ó ká máa ṣàdúrà yìí dáadáa ọlọ́run bó yóò padà sí rọrùn bákan náà ká má jẹ́ kéti wá di sí àwọn tó bá ní kápá àwọn obìnrin lọ́dọ̀ pèyàn hmm? bá ti ń ṣàdúrà fọmọ ṣiṣẹ́ tọ́ àwọn kan bẹ tó yẹ sí pé abiyamọ obìnrin ni wọ́n <laughs> àwọn ní kápá àwọn obìnrin lọ́dọ̀ gan àwọn ejẹ́ǹtì abániwáyàwó bá ṣe láwọn abániwálé lálé ejẹ́ǹtì abániwáyàwó ọkàn jẹ̀rin ni kìí sẹ̀rin àwọn aláìkìí ah, sẹ̀rin

eléyìí ni tí ó jẹ́ question tó bá sí ilẹ̀ ìtànàdà ìbéèrè yìí ṣe pàtàkì púpọ̀ ẹni ní ó tún wá búra mo ní wọ̀n lọ́ọ̀yì ní òdodo ó ṣe mí lé mọ̀ gan ó tún fi jí dà sí ó ṣe mí lé mọ̀ gan pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ pé ṣòkòtò kò lè yọ̀rọ̀ jáde kó náà rí sùn náà nígbà tẹ́ ọ̀sẹ̀ wá ìṣẹ̀wá ẹ̀ mọ̀ bákan ni pé ìhà ẹran gbàgbúrò tó kó yọ̀rẹ̀ jáde kó lẹ́nu ahlu sunnah min fadlik ẹ dákun ẹ sọ àwọn usul àwọn ìpìlẹ̀ tó jẹ́ sí pé téèyàn bá ti tapọ̀ àwọn ìpìlẹ̀ yìí tó máa yọ̀rẹ̀ jáde kó nu ahlu sunnah wal jamaa. náà nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó bá ẹni lójijì tó sì kó yẹni ní ẹnu ni pé àwọn dáwà tí àwọn èèyàn ti ń gbọ́ in ti dáwà yẹn pèpè sí ni pé irun gbàsòkòtò èèyàn fi ń dáàdù sí lẹ́mà abẹ́ẹ̀kọ́ ni allah ìpè kò sí èméjì bẹ́ẹ̀ so tẹ́ èèyàn bá gbọ́ nǹkan míì tó yàtọ̀ sí ẹ̀mà nǹkan kan tó ti wà lára tẹ́lẹ̀ tó lẹ̀ ti rinlẹ̀ síbẹ̀ tẹ́yìn bá gbọ́n ká mẹ́tọ́ kódà ẹlòmíì tí ó bá ní farabalẹ̀ ó lè ti torí ẹ̀ tí ó dìde tí ó ní ah, láyé èmì tó déwà sí àfá ìmá aláyàfá ní kí ẹmọ fárùngbà ẹ̀dàkùn jò lá ní kí ẹmọ fárùngbà ní ẹmọ àti ẹ̀sọ́ pé kí ẹmọ so àbá ní àmọ́ sí isbad ìrọ̀rùn wallahi iṣẹ́ isbad haram ni kódà yóò wọ̀ náà torí ẹ̀ ìfarun na haram ni kódà yóò wọ̀ náà torí ẹ̀ ìlérí ìyà iná ó ń bẹ fáwọn tó bá ń ṣe nǹkan yìí ṣùgbọ́n sọ́yàn jáde kó náà lùsùn ẹ̀fẹ̀ jẹ máa kó yọrọ jáde kó bẹ̀ àkíkọ̀ ni kó yọrọ jáde kó náà lùsùn ẹ̀fẹ̀ jẹ máa yìí wọ́n pọ̀ gidi gan tẹ̀tí ọ̀nà sáà so ọkọjá nǹkan tí a ká lè kà ní kan ṣoṣo so bet nǹkan tí kẹ́ẹ̀kan mọ̀ ní pé àwọn òṣùrù yẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àti manhaj nítorí ọ̀nà jáde kó náà sunna òun náà ni ọ̀rọ̀ àkídà àtọ̀rọ̀ manhaj tí yẹn bá fi lè yapa níbi ọ̀rọ̀ àkídà àbọ̀rọ̀ manhaj yóò bọ́ sí ìkan àwọn al-firaq al-dalla nínú àwọn ẹgbẹ́ tó ti sọnù yóò bọ́ sí kan wọn kò yí bá yìí sí èyàn jáde kó náà lè súnà tọrọ jama'a pẹ̀lú ẹ̀ ó ti wá ìsìn so yọ́ wà ara àwọn àkídà tó pọ̀ gidi gan tó jẹ́ pé àkídà tó wá lè súnà tọrọ jama'a ni so àwọn nǹkan òní kí èyàn mójútó àwọn àbájẹ́ pé yọ́ pé nǹkan kan ò lè yọ̀ jáde kó náà lè súnà àfi tó gbé ní ìgbàjẹ́ Imam Ahmad rahimahullah ta'ala tó wákà wọ́n wà hadhihi al-usul al-lazimatu allati man taraka minha khaslatan lam yaqbalha wa lam yu'min biha lam yakun min ahliha wọ́n láwọn ilé láwọn ìpínlẹ̀ tó jọ́ràn yàn ilé tó jẹ́ sí pé tẹ́yàn bá fẹ́ ọkàn lẹ̀ bẹ̀ man taraka minha khasla ẹni tó bá fẹ́ ọkàn lẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí lam yaqbalha kò gbá wọlé wa lam yu'min biha kò dẹ̀ nígbà kò sí lam yakun min ahliha kò sínú al-sunnah wal jama'ah yẹn má má wà ka òsùn tí ò dín ní 50 tí ò ní ní 50 so wọ́n ló fi jẹ́ sí pé àfi kí èèyàn máa lọ sáwọn ìjòkó tí wọ́n bá ti máa ṣàlàyé usulu ahli sunnah wal jamaa'ah fún yàn tó yẹ báyìí sí tẹ́bá tẹ́rà àwọn tí wọ́n ń fojú kéré ìjòkó yẹn tán bẹnu tán bẹnu sáta rẹ̀ kò tí yẹ báyìí sí ẹ mọ̀ yí pé àwọn bẹ lọ́kàn wọn nìyẹn so ìtànkù ní sunnah òye wọn nìyẹn so kọ́nà bá kó sànà wà so bí náà ni màá lè dúró sí ibi àbáyé yẹn ọlọ́wà rẹ̀ tẹ́bá rìn ìjìnlẹ̀ dára ẹ̀rọ tó ní ọgbà tó jẹ́ sí tó pọ̀ bẹ́ẹ̀ Thank you.